owó yín dà mẹ́rin ẹjọ́ tó lọ́nà. wọ́n ti máa pariwo alórí èwo láriwo wòlé kan báyìí kò ní sùúrù. ẹ jẹ́ má kọ́wọ́ sí mi lára ga. àmọ́ ọdún yìí bẹ́ẹ̀ ṣe ń ṣe náà nìyẹn bá a bá ti bèrè owó ẹ̀ ní fún wa lówó tó ẹ̀ lẹ́yìn fẹ́ parí gba change nísìn ẹ̀ ní jẹ́ kí èèyàn gbádùn ẹjọ́ owó dà mẹ́rin ẹjọ́. rárá máa pariwo wòlé kan ló kó sínú mọ́tò náà. aláyé owó dà mẹ́rin ẹjọ́ owó dà ti sọ̀rọ̀ owó tí mo kọ́ síbi owó lápò gbà mí kẹ̀ èjì àbásàsì mi máa rówó wá mi kọ owó wá mi mọ́ kẹ̀. ẹ wá owó lórí burúkú náà tọ́ ọba gbà náà obìnrin ní mo wọ́n tó lò gbà yẹn wọ́n ló ṣì náà oyé mímọ́ ni kí ni òyú ẹ ń bẹ̀. màmá owó yìí gbà. owó tí wọ́n ṣe gbàdà. ẹ jà ní owó tí kí ló ṣẹlẹ̀ nígbà ìgọ̀? kí ló máa lọ́wọ́ sí wọn lọ fi rajà? kí ló ṣẹlẹ̀ gan-an? àǹtí mi máa lọ́wọ́ ọ̀gá kò yé mi olórí bá wọn lọ kò ní gbogbo kò ń tọ́ bá tàwọn òǹrówó àwọn òǹrówó bá kẹ páàkì o. ẹ̀wẹ̀ pàkẹ́ ọ̀gá rẹ̀ ọyẹ́ ẹ̀ máa pàkì mi o. ẹ pàkẹ́ pàkẹ́ pàkẹ́ pàkẹ́. ẹ̀wẹ̀ tètè pààkì òun torí kí ló dé. olórí fún mi dábàá wọn bá bọ́lẹ̀ dàrẹ́ wọn lọ sí. ẹ máa ń bọ̀ ọ́ sábàlẹ̀ ìwọ ni.

ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ọ̀rọ̀ yìí yé mi ọ̀rọ̀ yìí yé mi ẹ ti mọ jírí dàrọ yìí ó ti yé mi ẹgbẹ́ ẹ bá sọ fún mi pé gbogbo yìí ní ẹsẹ̀ pa ẹ gbogbo yìí wọ́n yọ ọ́ máa lọ. kọ́ńdọ́tọ̀ kọ́ńdọ́tọ̀ èmi ò ní bọ́ọ̀lù mo ti sanwó o torí mi ò rí sí gbogbo òṣòrí burúkú tẹ̀ ṣe é sìn. ọ̀rọ̀ gbogbo yìí ti yé mi ẹ̀yin ẹ mọ̀ pé bá bá wèrè lèmi gẹ́tì mo fẹ́ yín lára bẹ́ẹ̀ ni ẹ jẹ́ sọ̀rọ̀ gbọ́ fún yín sẹ́yìn wá fẹ́ máa sọ pé mi gbogbo yìí ni wọ́n wá jọ owó láàrin bọ́sọ̀. táà mo parọ́ ẹ wò ẹ ní sùn lẹ́nu ẹ wò ẹ bá mi wọnú ẹ kò sí kankan mẹ́fẹ̀ẹ́ ṣe. ẹ. ọmọ ìyá mi ọmọ ìyá mi five thousand naira ni mo yánu owó lápò láàárọ̀ yìí mo sì ń lọ sájà wọn ní èrò sínú àpò mi mọ́ kí ló ń ṣẹlẹ̀ gangan. ẹ wọ bí ọjọ́ yìí ó yẹ mi o.

ṣé bí kìíní ṣe easy ni ní ìmọ̀ ìgbà tí mò ń jáde ni mo kàn tiẹ̀ wá rí bọ́ọ̀sì kan tó ṣáà páàkì mo kàn wá wò pé ẹ ṣáà jẹ́ ń wọbẹ̀ kí n lọ wọ nǹkan tó máa ṣẹlẹ̀ lénìí bí mo ṣe wọbẹ̀ nìyẹn máa ń mi ó ti wà níyà kan bẹ́ẹ̀ o ṣe ló pariwo owó ọjà mi o owó ọjà tí mo fẹ́ lọ́ọ́ fi rajà ni o kíní kan kíní mo ṣúọ̀ pé owó ẹ̀ lọ ta kókó yìí bẹ́ẹ̀ ni. ó ta kókó torí kó lè má bàa gbé mọ lọ́wọ́ ni wàá mọ̀ fáwọn olè kan wà wọn lọ bọ́ wọn lọ bẹ́ẹ̀ ojú mi. <laughs> wọn ò mọ̀ pa afẹ́fẹ́ lèmi ibikíbi tí afẹ́fẹ́ mi àṣàbí bá ti dé báyìí nǹkan kí nǹkan tó bá wà lára wọn èmi àṣàbí máa fẹ́ dànù mọ́ wọn lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ tí ẹ rí ṣe bẹ́ẹ̀ mi mo wà lẹ́yìn ẹbí ike. ah mo ò ní ìyá òṣì. bí ìlọ́mọ ra nù. mo jẹ́rìí yín màámi. bí àṣàbí àwọn iṣẹ́ rọrùn báyìí ò ta o ní kí leléyìí ká kí ló ká iṣẹ́ rọrùn báyìí ò da mo mo fẹ́ kó pọ̀ sókèrè rajà àṣàbí níbi tó da owó ìlú òyìnbó mo fẹ́ máa ná ṣùgbọ́n owó ìlú òyìnbó. ṣé ẹ̀ kanjú ni ah. iye má kanjú o ṣe bá ṣe mú ẹ̀bọ̀ lápò díẹ̀ díẹ̀ díẹ̀ ni ah mami ẹ tó máa ná dollars ẹ tó máa ná pounds ẹ máa gun mọ́tò bọ̀gìnì bọ̀gìnì ah mami ẹ jẹ́wọ́ mọ́ ẹ wò ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ṣé mọ̀ pé ó ti pẹ́ tá a ti jẹ ọbẹ̀ gidi nínú ilé yìí eh. ẹ ṣàkókò wa lọ sí ọbẹ̀ àti ẹran tó tó da tó tóbi dáadáa kẹjẹ ká jẹun màá mi o. Mm. ẹ wò jẹ́ kọ́kọ́ wà lọ ara mi ti ń ṣe bákan máa. lọ wẹ̀ ọkọ mi ọkọ mi ọmọ tó dáa ọmọ tó dáa ọmọ tó dáa òun rè òun rè ṣáà gbẹ̀mọ àbáyọ bẹ́ẹ̀ ojú lásán ni wọ́n bí wọ́n rí. Mm. mo gbádùn oúnjẹ ah, ah, kí ló dé oúnjẹ yìí ti dùn jù àfi bẹ́ẹ̀ pé májìkì wà lọ́wọ́ ẹni tó ṣe oúnjẹ ẹni ah, ojú oúnjẹ irú oúnjẹ rí o. ṣé bíbá yàtọ̀ sí ibi tẹ̀ máa ti lọ oúnjẹ tẹ̀lé. kí á torí ibi bá ìdílé mi àti ìdààmú tricks náà wà máa ń jọ ẹ̀ kí àwọn ọ̀rẹ́ mi náà wà síbẹ̀ kó tún jayé tó yàtọ̀ sáyé tó ti wà yìí. a ṣe ọ̀rẹ́ mi adáfọ̀jà ọ̀rẹ́ mi ilé ìdùn. àbúrò ìdùn ẹ̀ ń dán kò dùn rárá. ẹ wo ẹ wo ẹ gbádùn ẹ̀mí yẹn jayé orí yẹn ni àwọn chop the life of your head you don't know the back of tomorrow jayé orí yẹn. gbogbo ìtàn sọ dùn o ṣé kò ṣe pé boyfriend ẹ fi wá fi wá jẹ gbèsè sínú àìsàn uh-uh. torí èmi ò lówó tèmi fẹ́ fún anybody o mi ì dẹ̀ ní fóònù tí màá fi lẹ̀ o mi ì dẹ̀ lè fọbọ́ o <laughs> mo ti sọ tèmi o. you're joking right because mo mọ̀ pé ah, kò lè serious Dàmọ́lá tèmi ó dàbí pé ó mọ Dàmọ́lá Dàmọ́lá ah Dàmọ́lá mi ò lè ṣe bẹ́ẹ̀ kò kí n ṣó ní dọ̀tí. ní ah, kẹ́ mọ̀ pé irú ìtẹ́mi máa ń rìn ó yàtọ̀ sí gbogbo yẹn. Dàmọ́lá mi ti sọ fún mi pé kí n gbé wá kí ẹ jẹun tó ṣe ẹ̀jẹ̀ tó ṣe wọ̀nyí. See, chop the life of your head like oh! ẹja yí orí yín bí ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀la ọjọ́ bẹ́ẹ̀ ni. O ṣé ọ̀rẹ́ mi but a ti wà ń bí over one hour ń sìn àárí níbo ló wá wà. That's true. Ṣé kí n tiẹ̀ make it very once. Ó bẹ́ẹ̀ ta o. Hello, baby, báwo ni? I'm fine. Yeah, yeah, Want a lovely time. Want Jesse and Laura. Eh, Ẹ ó ti pẹ́ You've been keeping us waiting. A ní mo ti ń bọ̀ ọ́. Ah, ah, má wọrí, wọ́n gba anything tó bá ti wù ẹ́. Anything tó bá ti wù ẹ́ gbà mú bọ̀. Eh, ah, Ṣó gbàgbé owó promise me, make sure kò gbà back wọ́n ti wà lọ́wọ́ mi sẹ́ ẹ̀. I trust you. We are waiting. My friends cannot wait to meet you. Ó ti rò yẹ fún All right, all right. Uh, màá rí ẹ sìn. All right, baby. okay. The news is ó pẹ́ ju ten minutes to my débi báyìí. Ibo ló dé báyìí? Calm down, babe. Ikú iná ló kúrò. Yes, ó yá ni pos point láti kó owó tó máa ná fún yín. lady náà. <laughs> so nǹkan tó ń tọ́ láti sọ sí ni pé boyfriend ẹ lọ gbowó ń gbèbọ̀ wá sí ibà. Eh. Mm-hmm. Ah, bí èèlò gangan níná. mi ò mọ o but mo ṣàmọ̀ pé ní owó tó lọ gbà fifty k dádúró fún mi ah, fifty thousand. gbogbo bàtà jẹ yìí. Ah. Ah. tẹ́kùn tó máa ń rìn báyìí gbogbo àpò ẹ̀wọ̀n awú náà fàájì iṣẹ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi ti ti ta ọ̀gá abájọ tó ń gan abẹ́rẹ́ eh, ó ga jọ nítorí ọlọ́run wá dé báyìí bí ọ̀rẹ́ boyfriend ẹ̀ fún mi mi ò máa mi ò nígbà ètò ni ọ̀rẹ́ ẹ̀ ó ti ẹ̀ lè gbà ah. kẹrì ò lè gbà ọkùnrin aṣọ pípé kó pé wà club tàbá dé club àwọn agbókan náà àwọn ọ̀rẹ́ tàbá rí i pé òṣèjà o ṣé ọ̀rẹ́ mi èyí tó bẹ̀ mí lèmi sọ èyí tó bá wọn lọ ṣe yìí ọ̀rẹ́ mi. In fact, I tried. yeah, what's up with Oh, èmi máa ń dúró díẹ̀ wọ́n ló dá mi dúró mọ́ pé kájọ ẹ̀yìn ríra wa. Ẹ̀yin kọ́ sísà ló dé ẹ̀gbá ẹ̀yìn. Ẹ wò á ti wà ókè.

Oh, Um, how are you? I'm fine, sir. Okay, so um, I need the bill. Yes, forty thousand. Sure. Uh, if you feel quick, come out sort bills, eh? Because we should be covered. We should not be yanticky. èmi gan múra yín. àwọn ni. mo tókèrè méjì mo fẹ́ gbé. ẹyọ kan ti tó mi okay òkè pẹ̀lẹ́ ẹ̀kọ́. ẹ wọ́n kọ́ yẹn ṣe sọ́kọ́sọ́kọ́ fẹ́ ká clear bíi àwa tún ní ìṣe. àlọ́ líle a ti gbé ẹ̀kọ́ tẹ wọn ju Mo fi owó síbí pẹ̀lú. Tó bá fi síbí, ó máa wà bẹ́ẹ̀ inú mọ́tò ló máa ń kọjú ọ̀pẹ̀ sí. ìjọba ìsìn mọ́tò tó máa ń ṣe fún mi ni ah, mo gbà lọ́wọ́ mi lè fi sí. ó kú ẹlẹ́wọ̀ ní mọ́tò ó lè jábọ́. ó jábọ́ gbàdẹ́gbọ́ àbùkù wà lọ́wọ́. mo mọ wa mo ṣòro mo mọ mo gbowó lórí pos mo gba káàṣì lórí. ẹlẹ́wọ̀n. Okay, let's check. Ó bẹ̀ sá. Ẹ má pẹ́. Ẹ má ṣe mọ̀ pé èmi ti sọ fún yín tẹ́lẹ̀ pé èmi ò ní fóònù tí mo fẹ́ tà o. wàhálà ọ̀rọ̀ ẹ̀ láì sọmọdé ó ti jẹ́ hundred thousand naira ní ẹkọ́nọ́mì nàìjíríà yìí gba owó yẹn lọ́wọ́ gẹ́ ah, ibi mo kó sí i. I don't understand. ṣe ń rí mi owó ah. ń dùn mí. Ah, ṣọ́ọ̀rẹ́ làwọn eléyìí á lọ sí jẹ́ ó dé táwọn ẹ̀dẹ̀ ń lọ. orí èmi ò ṣe jẹun. kí ni ìtumọ̀ kan sọ ó gbà ni mọ́tò ló máa jẹ́. ṣá làwọn eléyìí báyìí wọ́n dà wọ́n lóúnjẹ rẹ̀. àwọn ló miss out on take away tán bá gbé. àbí o èmi máa gbé take away náà wọ́n á ti kówó dé. wàá tẹ̀ tún jẹ tí wọ́n mú tiẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi. mi ò understand mo ti wojú mọ́tò mo ti wọ ẹ̀fọ́ kájà. ẹ ṣọ̀pẹ́ ẹ̀ rí. Eh, yes ma. this is exactly embarrassing. kí ni orí báwọn girls ẹ ti jáde. yes ma. o tún dé ní sí ọ̀rẹ́ sí máa gbọ̀n lórí. yes yes. ẹ jọ̀ọ́ ma since then tẹ dúró dè lè sanwó ẹ jọ̀ọ́ ta ló máa fún mi lówó. ẹ ló you, know what ẹni tó máa sort bills yẹn náà Tinu please let's go ẹni tó máa sọ náà ló dúró síwájú. àwọn kí ẹ ṣe wá fún mi lẹ́yìn lọ́wọ́. ẹ kú ẹjọ ẹ jẹ́ láti ṣẹ́tù bí mi. ẹ ṣe máa ti ta ọ̀rọ̀ five I heard you gbọ́ fòkè sọ ẹ ṣe ń tó fourteen thousand ló ṣe ń. Ah, ẹ má bínú sa ó tó torí sa. lọ mú transfer kàtìkàtì ah, ah, bí bọ̀bọ̀ yẹn ṣe fáìn tó yẹn fáìn boy for nothing kó má sòwò lọ́wọ́ ẹ̀ kó má fowó rárá. Ah. imagine the embarrassment. wọ́n ní sùúrù. ní ìdí ẹ̀ tí bá sọ pé mo rí rẹ lè rí irọ́ ni mo pa. ọmọ eléyìí oníranú ni o ṣe ní ká máa jẹun lọ òun bọ̀ wá sanwó ó débìbà sọ ń ṣe yamayama irú embarrassment wo ni èmi ò láìkẹ́ o ọ̀rọ̀ ẹtì ẹtì sú mi tí ò bá lówó lọ́wọ́ agídí kọ́ ló fi ń ṣe wọn náà lówó kò dídọdọ kó gbé wa wá síbí báyìí àwa jẹun tán ni kò sanwó wá ń fọwọ́ rárá jọ nítorí ọlọ káti ẹ lọ mọ̀ yán bẹ̀yẹn kọ́ wáyà ọkọ gbé wa sórí social media rí pé àsanwó bá ṣe rí ẹ máa ah! jẹun àsanwó. ìyẹn ò ní dáa láyé tó jẹ́ pé tó bá ṣe ṣe òkú sórí online gbà báyìí ó sì káàkiri gbogbo àgbáyé. ẹ wò ó lórí burúkú ni bàbá yẹn mo ń sọ fún olórí burúkú gbà. but funny enough ó dẹ̀ mán fún mi lówó tẹ́lẹ̀ o kò fẹ́lẹ̀ tó ṣe yìí ó ti disappoint ẹlẹ́dàá ara ẹ̀ ẹ tí mo ti expect pé mo máa fún mi ní fifty k tó ti promise mi lẹ́yìn. Eh, ìdá ló ń pe rẹ̀ lẹ́rù ilé ti jẹ́wọ́ èèyàn tó jẹ́ fúnra ẹ̀ ah, ah, bóyá gbogbo ètò tí ń fún ẹ látijọ́ ìgan bóyá ó kàn bóbú ẹ ni. ó máa ń bá rẹ̀ jù báyìí lọ tó bá yá mi ò dẹ̀ ní síbẹ̀ mi lè bẹ́ẹ̀ dá sí. ó ti ẹ̀ ń padà sẹ́yìn tẹ́lẹ̀ tó ṣe yìí o one two go mo ti mú fóònù mo ti jẹ I'm not having anything to do with him oh, again. Ọmọ tó rí jà. Ṣé tó gbé wá náà ni? Ṣé mọ́tò lélẹ̀? Èlò náà ta, eh, agolo. Eh, Ẹgbẹ́nu sàn, oníbàjẹ́ ni ọ̀tá jẹ́ ni. Mọ́tò ńlá lélẹ̀, mọ́tò wípé kò sanwó oúnjẹ yìí lára ṣe gbà ní. Owó lọ fura mọ́tò ẹ̀jọ̀ torí ọlọ́run. Oh, eh, please girls let's get out of here. Owó ni mọ́tò yìí. Ẹ Mọ́tò tó lọ Àṣàbí kí ni kò fún ẹ o kàn mú nǹkan ni jẹ kàn kò sí nǹkan tó jẹ tí honourable dé tí o clear bills ẹrù wà lẹ. ìwọ náà mọ sí nǹkan tó fún mi tí ò bá mi lára mọ ẹ jọ kí lẹnu. fish pepper soup wà á sún ọ̀kan tí. òun ni kò fún ẹ bẹ́ẹ̀. ti dé tí àkọ́kọ́ pé gbogbo yẹn sẹ́gbẹ̀ẹ́ mi ti dé ṣé o rí lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó sọ fún mi tí bá bá bẹ́ẹ̀ lọ́dọ̀ lórí mi. ten percent ni àfọ̀ tẹ́ńkì ni èmi tìjẹ́ ojú mi tìjẹ́ mà ló ń bá wì ọlọ́bẹ̀ láwọn rose thirty percent mo ń gbà lọ́wọ́ wọn tó bá ti lè fún mi thirty ọmọ gbàgbé ẹ̀ bóyá kí n pẹ́ lómi kí n fún ọ níṣẹ́ yẹn. mo ṣe máa fún ẹ ní thirty percent èmi ni mo lára mi tí mo fi ṣiṣẹ́ náà. àǹso àǹso wa wọ́n fẹ́ pàtí recognition àwọn chief àti honourables yẹn Paper ló pe ni owó lèmi náà fi wà. anyway àti ìlọjìnà bóyá kí n pe tina ọmọ ológo. Uh ti jẹ mo bẹ́ẹ̀ ṣeré nìyà ó tiẹ̀ mi rí tiẹ̀. wa ó mo fi ń wá connection mi ò ráyè rọ̀bọ̀ rẹ̀ bi o tó bá dẹ̀ ti parọ́ fún mi o ti jẹ́ tán nìyẹn o ti bá lè tààmù. ah máa nọ rebu máa nọ rebu incoming governor president lọ́la bá mi ẹ̀ ní wálẹ̀ for life ẹ̀ ní wálẹ̀. ṣé arẹwà tó ń sọ̀rọ̀ ẹ̀. Ah, òun ni ọ̀nà rebu aṣàbí lórúkọ ẹ̀ àṣàbíṣadọ́là bó ṣe wà yẹn full option ni o tested okay ó yàtọ̀ sí gbogbo àwọn ọmọ ẹ̀ṣá tí wọ́n á fún yín. ẹ ti dùn jù jẹ́ kó fara ẹ̀rọ. kí ló ṣẹlẹ̀. ẹ ẹ fún mi ṣẹlẹ̀. àṣàbí. ṣé o kè é. àṣàbí. fúnṣọ. Ah. kí ló ṣe ọmọ yìí. ọmọ ìdúró ni. ọmọ ìdúró bóyá. bíi ṣe mọ́ra ni. long story lọ́wọ́ sí báyìí. wọ́n á sọ tara wọn. ẹ wọ́n fún wa mẹ́nu. ok kí ló wà lẹ. ẹ ká ẹni tí tẹ bá fẹ́. ṣáálé wá bọ́ọ̀tà wà lọ gbómi fún lọ́wọ́ sí i ó nà á tó sá fún gbómi lọ gbómi di sórí lọ gbóni fún mi jàre. ah ah yálàdé kí ló ṣẹlẹ̀ mama ti mama ìyá boys kí ló ń lọ ìyá mi àná ojú pẹ́ o ẹni ojú pẹ́ o kí ló ń lọ ìyá ẹ̀fìn ẹ̀lẹ́ àná. tó bá ti fẹ́ kí kò wò lẹ́ẹ̀kọ́ ẹ mọ ohun tó ṣe o mọ iye tó jẹ o. ìyá ìgbàgbé èèlò lówó owó tó ní àbùkù kan jàre tí kò bá dé nàìjíríà gbàgbà máa fi fagbó máa já pani lọ́wọ́ kan. ó ti yí ẹ mọ yé mi. kò sí mo ti gbọ́. ẹ wà nàìjíríà ló ń pè bíi tí kòrò bá gbóòórùn tó máa ṣe kí ni. mi ò jiyàn. ó máa fẹsẹ̀ fẹ. kẹ́nìbọ̀dì má kọjá àyè ẹ̀ ni mo mọ̀. Ah, ah. kò sí wàhálà. yẹlẹ ṣé kò pọ̀ létí ẹ ni. kò sí wèrè. wá kíní tí mo mú yóò kà mí lẹ́nu bá mi po wèrè mọ́ wèrè mo ní má ṣùlálẹ̀ kí lọ ọmọ yẹn lálùkì. owó ti lọ nìyẹn mi wà bí yáyàn popo ni yáyàn mi ń kú ẹni tì í màá wọ pé mi kò kàn wọ́n ni pé èmi ò sọ mi ní mi lè po pọ̀ má ṣe kí ni má jọjà kọjá àpò ẹ̀. Ah ò sí wèrè máa pò ya yín wà ń bẹ àpò fún yín má jọjà kọjá àpò ẹ sí wèrè náà ìyá ilé ilé ẹlẹ́nu ni ìyá ilé ìjọ. lórí èlò ìyálájẹ èmi ṣé mi wá irúṣẹ́ ti aláwìn ni. mo kẹ́míkà kọ̀ fún ọmọ yẹn rí lálẹ́. àṣàbí. <laughs> so bọ́ yìí sọ́nà ọmọ ibà ẹ̀ nǹkan tó sọ́ra ẹ̀ dìre. 不想不想把痛苦，不想不想苦，不想。kí ah, ah, eh, ló fẹ́ fò ṣì ṣé o ṣé o ní òògùn iṣẹ́ ìyàwó ìrẹsì máa ń gbà mí. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ó lè gbà mí Ah! ìyá ọmọ yòókù lọ ń ṣe bí wèrè ní ṣáà kí ló ń lọ gangan. bẹ́ẹ̀ni ẹ sàn kó ti fàgbà owó lọ sí máa gba nídìí kí ló bá rèrè rà. máa ga kiri sí ìyá ẹ lójú kí ló bá yẹ lórí ìfọwọ́ ìbáyọ̀ ṣe eré o. ṣé lórí kókó tẹ̀lé lásán ṣé ní ẹ̀ special. ẹ wo bá sọ èdè ìgbàgbọ́ kó máa gba ló ń gbà yẹn. lórí ìdí. ẹ kọ́ra yín lé o. ìdí rẹ̀ ó sì lọ jàre má máa fọmọ ah. ṣeré fèmí ó ṣì èrè ah, ni. ẹ máa fọmọ ẹ káàsì díẹ̀ special. kí díẹ̀ special ni. ó yẹ kó bẹ́ẹ̀ mọ ni màá jọ ti ṣe má ṣe wẹ́ẹ̀ nígbà ìfún mi ò sọmọ tèmi báyọ̀ ṣe rí o. ọlọ́dún yóò fi mi gbó ni. wọ́n lẹ̀ bẹ́ẹ̀ jà mí bẹ́ẹ̀ pé ọtí kúrò. fúnṣọ́ dúró fúnṣọ́ fúnṣọ́ fúnṣọ́ ò dẹ̀ jọ. fúnṣọ́ má bínú. bọ́ọ̀ nǹkan tó sọ òun gọ̀bí ṣe bọ́ọ̀ yìí sọ fún mi ọgọ́ mo rí ẹ̀ ń bẹ̀. wọ́n bá ọmú gbó òun bá ọmú sìgá òun bá ọmú tíì rárá kò rí bẹ́ẹ̀ Fúnṣọ́. báwo ló rí. Fúnṣọ́ I have so many things in my mind ikú tó jẹ́ kí n lọ síbẹ̀ yẹn nìyẹn. okay I'm listening. ìwọ náà wò èmi nìkan ni mọ́mì mi bí ó yẹ kí mọ́mì mi ti máa jẹun ọmọ skul náà mi ò lè lọ kò sí kan gidi kan tí mò ń gbé ṣe ṣé wàá ní kí máa ronú ni Fúnṣọ́. so igbó àti sìgá àtọtí tó mu òun ni resolution tó ń ṣe é ló máa solve problem ẹ you're sick same shit tó sọ pé òun ṣe mọ́ òun ló tún ṣe yẹn so every time tí wọn kéré bá ṣe ìgbó àtìkà ló máa ma bá wọn ṣe ń joint ìwọ obìnrin láti gbé rí ẹ you're educated you're a big disappointment tó bá mọ̀ ẹ eh? lọ́sọ̀ gangan. Funṣọ́ òde dúró náà. Don't you ever call that name again. It's over between you and I. Mo jọ àwọn tẹjọ́ mú gbóni àbí tẹjọ́ sìgá máa change sure, fúnṣọ́ sure, jọ máa change. wàá change tó bá tí o change fúnra rẹ ni kò ṣe mí. fúnṣọ́ sure, máa já mi lẹ̀ ni fúnṣọ́. sure, jọ fúnṣọ́ fúnṣọ́ fúnṣọ́. That's the last show wọ́n wá jàre my dear kú iṣẹ́. ẹlẹ́dẹ̀ẹ́. àwọn tí ẹ ti dá yọkọ mi. ìgbà wo ni fúnṣọ gba ọsẹ tó sọ fún mi bọ́ ọkọ tó fọ́nì ni pé gẹ́ọ̀ yìí kàn fún mi latitude látẹ̀kan ni. point of correction mi ò kí ń ṣe ń lọ ẹ̀ à ń jẹ́ kí n sàn kankan fún ẹ sórí lady tó ń wo yẹn ìyàwó tí brọ̀dá mi ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní ṣùlọ́kà ló wo yẹn orúkọ ẹ̀ ní Bímbọ́ and she's a responsible lady tó dẹ̀ ní iṣẹ́ gidi lọ́wọ́ láti fi support ọkọ ẹ̀ so ìyàwó brọ̀dá mi ni kò kí ń ṣọmọ ọ̀dọ̀. Ah, dásálà ṣé òun wáìnì mi ni àbí kí ló wá ń ṣàlàyé ti ṣe ń sìn àbí o ń sọ ilé fún mi bí a torí pé kẹgbẹ́ balẹ̀ fi mí sílẹ̀ àbí kí ni. Um, ah, mo tọ́ ti filẹ̀ um welcome. àkúṣọ àbórí nǹkan tó ṣẹlẹ̀ ni eh. máa wo dásánlá náà kó bá sọ fún mi pé ìwọ ìyàwó titi ẹ ó wà nínú ilé ìkíní kan kìnìkan. prof welcome. ẹgbẹ́ ìjọba yìí sọ fún ẹ. Where you jealous shall I find? Benny, well, mama surprised ṣùgbọ́n mo ti jáde lórí ọ̀rọ̀ mi wọ́n lè ti fi yé mi pé èmi àti ẹbí ṣe wà ìgbéyàwó wa kò lè ládùn ọ̀kan nu o ò ní ògo kan not even one pàápàá jùlọ wọ́n ní anybody tó bá fẹ́ ṣọ́ọ̀ mi yẹ ilé tó bá wọ̀ báyìí ó máa san ọ́ lórí burúkú ni ah! ilé yẹn máa di ilé ìbànújẹ́ right away ni ṣọdẹ mọ̀ pé ọmọdé ara mi ni mí ṣọ́ọ̀ mi yẹ ṣọ́ọ́ ọmọ torí ẹ mo máa fẹ́ ní ìṣúlọ́kà ni sure mi yẹ so if I were you ṣé nǹkan tó ń sọ fún ẹ bó ṣe wọlé yẹn ìpè yàrá jáde má dẹ̀ yẹ kí n rí ẹ sẹ́nu lé mi mọ́. àǹtí ẹ ṣàfihàn owó elépo sétí ẹ ṣàgbọ́gbọ́ mo kò tọkọ mi ń sọ ẹjọ ẹjọ ṣẹbẹ kí domi gbóná lé yín lórí ni ah! bọta ìbọta ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. o ti ń dúró wo sórí eyín ló máa jẹyàn kópa bàtà leave ah, get out ẹlẹ́sẹ̀ burúkú wọn lọ máa ṣe tiẹ̀ lọ jàre nonsense. Mm. àṣàbí ìgbà olóde mo tó tún dé náà wọlé wá jókòó mo ti dé ó ti ṣe díẹ̀ náà kí ló wá dé mo ti wọnú àpótí mi ò rówó kankan. mọ́mí ẹ̀ lè bílíìfù kan tó ṣẹlẹ̀ lẹ́nu ọ̀dọ̀ ọ̀nàrẹ́bù tí mo sọ fún yín pé wọ́n ní kí n lọ yẹn hmm. tí bá sọ fún yín pé ìgbà tí màá débẹ̀ báyìí bí mo ṣe rí Fúnṣọ́ nìyẹn èmi ò lè dúró èmi sá ni o. Fúnṣọ́ Fúnṣọ́ ẹ̀ wò fúnṣọ́ kan náà nà. èèyàn abẹ́ranko ní fúnṣọ́ lórí rò ṣe dúró ṣiṣẹ́ wọ́n mo ti wọnú àpótí mi ò rí nǹkan kan mi ti ń wò pé ah, kí ló ń ṣẹlẹ̀ ṣọ́tí wẹ̀ pé fúnṣọ́ ló sọ̀rọ̀ burúkú fún ẹ pé wo ò lè ní lárí ò lè ṣoríire mọ́ ó wá rí fúnṣọ́ lọ́dọ̀ ọ̀nàrẹ́bù ó dúró ṣiṣẹ́ àṣẹ ah, fúnṣọ́ kọ́wọ́ sínú àpò àtàpò ẹ̀ àti gbogbo ògbà gbogbo ẹ̀kọ́ kó má bọ̀. Ah, ṣó ti wẹ̀ ẹgbẹ́ àti sọ fáwọn tó wà ní sáìtì pé wọ́n máa gbowó lọ́la ẹ kí làyè fẹ́ sọ fún wọn báyìí pé kò sí kankan ní àpótí o. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tó bá ti da léènì màá lọ sí club màá lọ ṣiṣẹ́ ẹ má wọ́rì tó bá wà fi dọ̀la gbogbo owó tẹ̀ ń béèrè yẹn máa pè ẹ má wọ́rì màámi ẹ ṣáà mọ̀ pé mi disappoint yín rí. àfi kó yà pé àfi kó pé o. Ah, ah ó fẹ́ kí n ṣẹ́nu orílẹ̀ lásán ni. ẹ wo màmí kí ló wà nílé ebi ń pa mí mo fẹ́ jẹun ebi ń pa mí màmí. tó bá jẹ́ tó oúnjẹ oúnjẹ wà oúnjẹ wà èèyàn torí èèyàn kan kò ṣiṣẹ́ ó díẹ̀ lọ́wọ́ àbójú ẹ̀ lẹ́nu láti sọ. Ẹ má jẹun ti sẹ́tì o. Ṣé o yẹ ká? Ẹ á ti ṣe tán. Kẹ́lẹ́ bá ṣe díẹ̀. Ebi ọ̀pá mi sùn. Kí ni ẹ̀mí ìbàyẹ̀ tó bá ṣe díẹ̀? Ẹ wá lọ jẹun jọ. Ẹ kò ṣe díẹ̀ ṣe wọ́n. Bo ìgbọ́n kí ló ṣẹlẹ̀? Àtìgbà tẹ́tí dé ni mo ti notice pé ojú orí kọ́rẹ́ lọ́wọ́. This is not. Gana. Ẹ̀gbọ́n mi, you're not okay. Ẹ ní láti máa parọ́ fún mi, nǹkan tó bá ṣẹlẹ̀ gbogbo ni kẹ́ sọ èmi àti yín à kí n ṣe àlejò ara wa and you don't need to lie to me kí ló ṣẹlẹ̀. ṣùgbọ́n kí mo rí àṣà mi lónìí ṣá. mo ti rò pé ọ̀rọ̀ èèyàn gidi kan lè fẹ́ bá mi sọ pé bó lẹ́ ti rí. mo lọ rí ọ̀rẹ́ mi honorable uh-huh. ó dẹ̀ ní mo ti ń gbọ́ ọmọ kan bọ̀ wá fún un ṣáàmù ẹ̀ máa ń gbé àwọn ọmọ kiri fúnra wọn ǹjẹ́ ọmọ náà dẹ̀ máa dé tó bá di àṣà hmm? àṣàbí tí they call girl ó ti mm-hmm. dánmọ́ the ń tó pass bá sókiri be, ń pass around anyhow. Huh? Hmm. I shall be. So, sàn lára ọmọ ìyá àjẹ́ ẹ̀ ṣe ló ń peléke sí ẹwọ ẹ̀gbọ́n mi ṣe mọ̀ pé Ọlọ́run ló ní ká dá ọgbọ́n ta dá lọ́jọ́ yẹn if not ọmọ yóò bá ti di òòṣà sí yín lọ́rùn. ẹwọ ẹ̀gbọ́n ẹ má borí don't disturb yourself Charity time, táìmù bá tó ọlọ́run máa pèsè ìyàwó alálùbáríkà ọlọ́run máa pèsè ẹ̀ fún yìí náà ẹni láti jókòó sí ìbáyé kẹ́rẹ́ máa ro ọ̀rọ̀ àṣàbí tó wà important ẹ wà lọ jẹun jọ ohun tí báyìí set table. kì máa bẹ̀rẹ̀ máa jẹun sí máa jẹun sí. ẹ máa mú ọ ọ̀rọ̀ tó kó lóko lẹ́kùn. àṣẹ ìsì ẹ̀ lè ẹ wọ ẹjíde jẹ́ ká máa lọ jàre láì tí lọ. ọ̀rẹ́ mi in fact gbogbo ẹ̀yìn báyìí lọ́rùn mi. ọwọ́ mélòó lẹ ti ṣe ọwọ́ méjì péré owó lẹ ti sọ pé ó rẹ̀yìn kíníkan kíníkan lẹ fẹ́ ah, ah, lẹ fọ́kalẹ̀ sórí bẹ́ẹ̀dì. wọ́n á ṣe o eré bẹ́ẹ̀dùn lẹ̀ kọ́ wa bẹ́ẹ̀ lé nìyẹn but pẹ̀lú à ń kan jù lọ gan. mo ń sọ fún yín mo lóore mi kan ṣe birthday party lẹ́nu ní ìgbọ́dọ̀ má sí bẹ́ẹ̀ lóòótọ́ ah, ni lóòótọ́ ni anyway bá mi gbé báàgì. Ah. Ah, Àṣàbí, ẹ gbà mí, owó tó wà ń bá gidá. wà nínú báàgì tí mo gbé débí náà. kí ló kàn tèmi pẹ̀lú owó tẹ gbé débí èmi ò mọ̀ bóyá ìgbówó débí báyìí náà ṣé bí bàálẹ̀ mi àti ìjọba látẹ̀kọ́ ilé tí mo dìde kó òbí bàálẹ̀ mo lọ sínú bedroom mo lọ change aṣọ ni so kí lè wọ́n bèrè owó lọ́wọ́ mi fún àbí báàgì tí mo ṣàgbé sí ìbàlẹ̀ lè ẹ gba báàgì mi kẹ́ wò náà owó ò bèrè lọ́wọ́ mi sìn I'm talking of two point five million naira ló wà ní báàgì yìí mo gbé débi two point five million naira. ti bá gbọ́dọ̀ dá o two point five million naira ló wà ní báàgì. bẹ́ẹ̀ ni two point five million naira ló wà níbí. Ah! olóyè jóná níbo lè yà sí màtẹ́ bọ̀ bíbá yìí. you are right mo yà lọ́dọ̀ mẹkáníìkì eh, but pẹ̀lú ẹ̀ náà gbogbo ń tán ṣe ojú mi náà yìí sí náà mo jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn ni. Mm then ọ̀bọ̀ yẹn ò dẹ̀ wọnú mọ́tò. abẹ́ bá ń gbọ́ kan tó lóyún sọ ṣé kò yẹ kẹ́yìn sọ̀rọ̀ fún mẹkáníìkì ló kówó yín ni mẹkáníìkì ló kó. àdìsá. ọ òun ló kó. àdìsá kówó tèmi. mo ti gbọ́. nígbà táyé ìwọ̀n aṣàjọ̀dún lórí ẹ̀ ó ti dá kò sí wàhálà. Mm, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ olóye mẹjọ ṣé mo wo mọ́tò lọ́wọ́ yín bẹ́ẹ̀. owó mọ́tò ní ìtàn yàrá tààlù yìí kan mi ti sanwó àfi táwọn ta transfer. ah transfer no bad, di ẹ bá ṣe transfer. ẹ ṣòro kì í ṣe sí létà ni wọn sì ọ̀rọ̀ two point five million ah àdìsá ti rògbò. kódà ẹni tó kí wọn níbi iṣẹ́ wọn gan. ọlọ́run á bá yín yanjú ẹ̀ o kò jẹ́ sọ kí ni kò fi yín ṣé orí mẹkáníìkì yín yẹn. ẹ mú dáadáa o òun ló kọ́ owó yín o two point five million naira òun ló kọ́ o. ok mú mi yín ná. kò sí wàhálà wàá gbélé gbòòrò màmá pè é. ó bọ̀.

ah <laughs> ọkọ mi ẹ̀rọ máa mi ibo lè gbé fóònù sí látẹ̀kọ́ ah. mo ní kí n bèrè náà fà ṣé afẹ́fẹ́ mi ti gbé débẹ̀ mo ti rọ́wọ́ ẹ̀ mo rí ọwọ́ ẹ̀ tó pọ̀ wo òṣùwọ̀n tó kún leléyìí o. Ah, ẹ wò má mi láìpẹ́ láì jìnnà dollars pounds lọ́mọ máa ná sí. bẹ́ẹ̀ ni ah ìdẹ̀ra ti dé ká máa gbádùn lókun ó ṣe ọkọ mi ọlọ́run á fún ẹ ṣe wo ẹyẹ ò kí ń fòkó forí sọgi wàá máa lọ́re wàá máa bọ̀re ni ẹ̀gbọ́n ò ní gún ẹ lẹ́sẹ̀ ayé ò ní rí ẹ mú ìrìn ẹsẹ̀ ò ní bá láyé gbogbo ibi tó bá tẹ̀ báyìí ọlọ́run á gba bẹ̀ fún ẹni gbogbo tó bá bá ń bẹ̀ tiẹ̀ ni ó ṣe ọkọ mi ṣùgbọ́n wá o má wàá pẹ́ o hmm. má pẹ́ o mo mọ̀ pé mi ò fẹ́ràn rí omi òbúrú o ṣe ọkọ mi mò ń bọ̀ wọlé. Ah. Eh, ẹ̀bẹ̀ tó bá jìyà ló yẹ kó jọrọ̀ wọ́n gbọ́dọ̀ jọrọ̀ ni agbára Ọlọ́run àá jọrọ̀ ni ọ̀rọ̀ ọmọ ni. báwo ọkàn ẹ káàbọ̀. ẹ káàbọ̀ sọ. ọjọ́ fún mi. ẹ̀sán. báwo lè ní. ọmọ ah, dúpẹ́ fún náà everything is fine. ọlọ́wà gbàdúrà yìí. Um, kí ni tí wọ́n ti gbọ́ fún wọn. mo náà lélẹ̀. ẹ ṣe sá ẹ ṣe sá. ó pé àbí. yes ó pé ẹ jọ torí Ọlọ́run ẹ̀rù ojú mi di ojú yín o ẹjọ please help me on this one please i beg you in the name of God. ẹ rántí pé fúnra mi ni mo show interest kí ọmọ yín nǹkan lọ́wọ́ bá mi àwọn um, ìpè ọlọ́run rán mi sí i um, ojú dẹ̀ lójú ojú ṣáájú so nǹkan tí máa ṣe ni pé máa tí bá kàn mí ṣẹlẹ̀ mi máa yà lọ́dọ̀ lọ́ọ̀yà rẹ̀ mo ti already ṣàlàyé kí n sẹ́kù and he's ready to take it up ìtọ́rẹ́ náà lóye dìmáàndì pé nǹkan tó ń máa gbà rẹ̀ kò jẹ́ kó mọ̀ pé bí ara nílẹ̀ jẹ́ sí mi. o ti sọ um, ìwọ ọdúpẹ́ ah, sọ mi sínú lọ́kọ̀ pàtàmọ́tò náà. Ọlọ́run aràn yìí náà lọ́wọ́ I really appreciate this no problem. thank you very much sir. sínú ọ̀kẹ́ tó kún fàdúrà sí dáadáa. ìṣòro Ọlọ́run àgbà nínú gbogbo ẹ̀ kó wọn lè máa ṣọmọ jẹ́jẹ́ tó ìbílẹ̀ bá ti clear sí i nípa sọ̀rọ̀ dáadáa. I will talk to him. I will. sọ́wọ́n bá ti yọnu ilé. Ah. sọ mi. mi ò wò ó yẹn. ẹgbẹ́ ẹgbẹ́ kẹgbẹ́ rìn sure mi ọmọ máa jàrí ìrìn um, fẹsẹ̀ sí àbí báwọn ẹni sọ nípa fẹsẹ̀ sí ọmọ mi jẹ ọ̀rẹ́. so um, ṣé ẹ fẹ́ rí iná àbí. yes i want to see you. ẹ lọ sí counter máa pe ìkan um, náà sir. it's all right i really appreciate this sir uh, thank you god bless you sir. Yes, sir. Àṣàbí Àṣàbí àṣà ah, ah. dúró ah, ah. mò ń pè náà. fi mí sílẹ̀ kí ló dé. aṣọ lè tó yẹn ni ṣé mo kò rí ẹ tó rìn ṣé kò ní rí ẹ tó rí títí ṣe pé mi ò fẹ́ rí i. tá a bá ń bára ajá kó ṣe bẹ́ẹ̀ rí ká kú ṣọ́ mi yẹ. kó lórí títí jẹ́ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀. ṣé lílo ọ̀rọ̀ báyìí. tí ẹ farabalẹ̀ ah ah a máa ń jà kó ṣe bí kakú náà mi ì lè rí ẹ kí ṣe pé mi ò rí ẹ náà á má bínú ṣọ ọkẹ. mo wà ókè fámìlì nǹkan. àtúpẹ́ lọ́wọ́ náà ń gbé lọ́wọ́ lọ́wọ́ báyìí. pẹ́sà ìdọ̀ ọ̀dọ̀ rẹ mi kan sí. ìyá jẹ́ ń jẹ́ ilẹ̀ iwájú ń fámìlì tiẹ̀ náà ń àlàáfíà lọ́wọ́ àgbọ̀n olómọ̀tò ẹ̀kẹ́ jẹ́ ilẹ̀. ṣàbí ṣe mọ̀ pé yorùbá ní àṣìṣe òkú mọ́ gbogbo nǹkan tí wàá fi ṣe mo fẹ́ kó dáríjì mi nítorí ìtọ́ lọ́wọ́n ọba. ó ṣe mí ó lé mi débi tí ayọ̀ mi wà ní wọ́n ní béyìí ò ṣe bóyá èyí tó bá ṣe kó bá ju bẹ́ẹ̀ lọ. màá gbọ́ ó wà ní gbàrà tèmi kò fi ṣe ọlọ́wọ́n ọba ká tiẹ̀ sọ pé mi mo ní kẹ́ ẹ̀ mi ò ṣe mọ́ irú ẹ̀ ń ṣẹlẹ̀ láyé náà ọkùnrin pọ̀ ní ọkùnrin wà they are good men out there tó máa rí ẹ tí wọ́n dẹ̀ máa dùn tó máa sọ́pọ̀ fẹ́ fẹ́ máa wúrú ibi tí mo ti rí ẹ last year is that's that's not that's not right irú ẹ̀kọ́ ló yẹ kó máa wá sí irú bẹ́ẹ̀ nítorí kíni orúkọ burúkú ló fẹ́ fúnra ẹ̀ nà ah don't do that ah, mo dẹ̀ rí ẹ ń bẹ̀ ó dẹ̀ tì mí lójú. Fúnṣọ kí ló tiẹ̀ lójú ń bẹ̀ ṣé bíbí ni mo lára ti tèmi ikú tó bá dé wù mí ni mo lè fara mi ṣe ìwọ náà ló sọ lọ́jọ́ kìíní àná àbó ti gbàgbé ni ó ní wọ́n ti lo gbogbo ògo mi ó ní kò sógo kankan mú lára mi èmi náà dẹ̀ wò pé ibì kan ṣáà ni màá ti rógo mi gbà padà tèmi náà bá gbà lára àwọn ọkùnrin kò tí ì pọ̀ jù àbí ó fẹ́ kí n wá sílé ayé yìí lásán ni. ẹ ẹ bọ yẹn ò mí kó wá fẹ́ ba orúkọ rẹ jẹ́ kó wá sọ̀rọ̀ ẹ di just a call girl. hey mr adviser john tobi ọlọmọ advice mi keep advice sa sápò ara ẹ níbẹ̀ yẹn ẹ̀yin ọmọ aráyé ẹ kí bọ́ládàn wò ṣe so mi ìfẹ́ kó preach kankan fún mi mi ìfẹ́ gbọ́ preach kankan rárá ni. but sori. jọ ṣé kí n bọ́lẹ̀. má bọ̀ má jẹ́lẹ̀. èrò san ojú ìwọ̀fà àdàpàwù ẹ̀wọ̀n ló kó mi ṣòfèrè o. mi ṣòfèrè. àparò máa mi fẹ̀yìn o. ẹ̀yìn kẹ̀kẹ́. ọ̀rọ̀ tó pọ̀ ló kò lẹ́kùn o. ọkọ lẹ́kùn. làparò fi ń ṣe rírìn o. fi ń ṣe rírìn. àṣẹ ọ̀. báwo ni. o wà pa. o ṣọ́ ọ. wà ṣé òun mú mi ṣeré Ah? Gami, you understand the Oh, understand what you sir. Yes, sir. You want to play stupid. or play pranks. Gami, you understand. Okay, so Three hundred thousand money for basing on glove compartment, Milano. Bolo busy three hundred thousand. bẹ́ẹ̀ni inú sèw tani kí n bẹ sínú gbèsè. o yà wèrè o tó má bì mí nù sọ̀rọ̀ nígbà wọn bí mò ń bẹ́ẹ̀ sọ ní nírọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ mi yẹn o wà ń bíbá ní àná nígbà tí obìnrin yẹn wá tó gbé owó fún mi tí mo ní kó wo lọ́ọ̀yà ẹ̀dá sọ̀rọ̀ mi the money was three hundred thousand naira I want mo gbé kó lọ gbé sínú glove compartment mi. inú sèfù náà mo gbé sí ọ̀gá. inú sèfù gbé sí. bẹ́ẹ̀ni sá. so owó yẹn owó lónìí lọ fúnra ẹ̀ ni. ẹ́ eh? mo dé ọ̀dọ̀ lọ́ọ̀yà mi ní àná ṣọ́ọ̀ mi kí n dẹ̀ gbé owó fún owó dìgbò tí mò ń wá ní glove compartment. ọ̀gá mi ò lè parọ́ fún yín bẹ́ ah. gbé fún mi inú safe náà mo gbé sí straight. inú safe mi ló gbé sí. bẹ́ẹ̀ ni sà tí kò dẹ́ jẹ́ pé ẹ̀yà ọ̀dọ̀ yẹn kò kẹ́tọ́ dọ́dọ̀ lọ́yà. so so stupid are you calling me stupid so mama jáde mi ìwọ mi ìmọ̀ bí tí mo lọ ni I left this office and went straight to the lawyer's house getting there kí n gbé owó tí mo gbé fún ẹ kó fi sí ní glove compartment mo dẹ̀ wá owó tì ẹ́. ọ̀gá mi ò lè parọ́ fún mi. ó dà kó fẹ́ ṣe orí burúkú ṣọ́ ọlọ́pàá ni ẹ́ o lè mọ ohun tá à ń ṣe fáwọn olè níbí báyìí ẹ́ o fẹ́ kí n disgrace ẹ. I'll make you an example. o ò tí ì fẹ́ sọ̀rọ̀ ẹ̀. o fẹ́ jẹ́wọ́ àmì àbí. ọ̀gá mi ò lè parọ́ fún mi. mọ̀ Kọ́lá, report to my office right away. ṣe mọ̀ pé mò ń bí ẹ mò ń bí ẹ mò ń bí ẹ o ò fẹ́ jẹ́wọ́ náà. àbí sori ti bá fi ìbọn fọ́ orí. ok mi ní jẹ́ kó yẹ kí n ṣe àbí àbò stupid àkóbá ni kíni mo gbé owó fún ẹ kọ́lá tí ẹ máa bàjẹ́ ní èmi yìí. ọjà yìí lójoojúmọ́. kí ló ń wò lára ẹ. ojoojúmọ́ mi mọ kó tó ṣe ẹlẹ́mì ìmọ̀ sórí ìdí mi báwo ni màmá gbá mi níbi gbá mi sínú àná. ó fẹ́ ẹ́ jíde. àná èyí mi mọ kó tó dé mo dé lọ́kọ́ lé mo lọ́kọ́ lé mo lọ́kọ́ lé. ala ala ó lè gbá ala. ìyàwó lé ọlọ́run ló fún un náà sọ́kọ́ kọ́kọ́ lọ sáṣẹ́wó nìyẹn kúrò lè kọ ẹ. gbogbo ọjà níbẹ̀ ló ti mú tán ó ti bẹ́ẹ̀ mi tì gbogbo ẹ̀mí jẹ ẹ̀mí jẹ ọmọ kọ́tùmọ̀ bẹ́ẹ̀ jẹ lójoojúmọ́. kò ń gbà ń. àbà. ìjẹ kẹtọ wẹ ara mi ìjẹ náà ara rò fẹ gé mi èdè tí mo máa máa bá ṣe èdè omi ilẹ̀ débẹ̀. orékòwé tóbi tó ojú ọmọ lọ̀gá anybody tó bá ti dé èkó kúndé ẹlẹ́sìn gbogbo ọmọ tó wà bẹ́ẹ̀ olú ọmọ ló fi kó síbẹ̀ kó kòmá ló wà bẹ́ẹ̀ ó túlù ṣe kò fẹ́ bó ṣòdìde ọlọ́run apá ẹ jẹ ọlọ́run ní fún ẹ ṣe ó ti jẹun tán bí. bóyá láti inú ìyá mi ìyá àtú ẹ máa lọ ẹ máa lọ. grace ṣé o ti jẹun tán bẹ́ẹ̀ lọ ṣẹ́tọ̀ aláìsọ̀rọ̀ aláìjọ ẹjọ ẹjọ aláìjọ. ìyá mi má bí wò mo yọjú ọ̀rọ̀ kan ní páàkì mi ọmọ mi tí mo ti jẹ tí mo ti kú nìyẹn èmi náà kọ ọlọ́gàá ni olú ọmọ òun náà ló fi síbẹ̀ tóbi tí mo wà nìyẹn ọba pè é níta mo kọ́ ẹ sísìn. ọ̀tá òṣèlú ọ̀tá wà ọlọ́run. àṣàbí ló ń ṣàdọ́là. àwa ni màmá ẹ̀mí ọ̀dà ayé mi ọ̀run ẹ̀mí ọ̀dà èyí tí mò ń kó sí nìyẹn fìlẹ̀kì mi nìyẹn. ṣé àwọn àmì ọ̀gá kan mo ṣe wọ́n mo àwọn mi lè tàn yín jẹ ọ̀gá mi ò nẹ́lò mi jẹ yín lọ ẹ wo bí lẹ́yìn ọlọ́run ẹ̀yin ló kù. aṣọ àbí ẹ̀ lè mọ iye ara yín ọlọ́run ní mọ iye ara yín. sẹ́kẹ̀ sẹ́kẹ̀ ọ̀bìnrin ọjà rẹ̀ musa yìí lọ jọba mi pé ajíṣẹ́bí ọkùnrin ẹ̀ wá ọjà eh, rẹ̀. nọ́mbà wọn afúnlẹ̀jẹ̀ máa wọ̀ bẹ̀. olórí ní o ṣe tí ò wáyé lọ́kùnrin. <laughs> o ò dẹ̀ sọ fún ọmọdé ìṣó fẹ́ dọkùnrin ní àbúbí. àwọn mo ti sọ sọ ọtọ ọmọdé wá síbi ọkùnrin. ilé iṣẹ́ ẹ̀. bàbá iná là ń tẹ̀lé lẹ́yìn. ọmọ yìí o ọmọ yìí. bàbá ìwé ló tọ́ lẹ́yìn orí ìwé àwọn ṣe bẹ́ẹ̀ ni. òye mi ò jàre àbí ó ṣe ó ń ṣe ọ̀lásìkò ni. Eh, ah, ah, wá owó ẹ̀kan èlò lówó yẹn lọ. sísan ẹ̀kẹ́ ni bàbá. ẹgbẹ̀lú kejì ń kọ́. gbogbo ẹjẹ one million. okay kí ló máa ṣe ń ni pé owó yẹn ń gbé lọ stéètì ni pé owó àwọn ń jówó stéètì o owó tíkẹ́ẹ̀tì wà wíwá mi ọ̀gá ò ní o àbọ̀ ọ̀sán owó tíkẹ́ẹ̀tì ẹ̀kọ́ jẹ́ kọ́gà ọkọ̀ rówó yẹn ọ̀gá gbogbo olú ọmọ wàá ṣe wà lọ gbé fún ṣégo tó bá ti dọ́dọ̀ ṣégo wọ́n sáyìn o. bẹ́ẹ̀ ló ṣe kókó. ẹ̀hẹ́ ó ti yẹ ayé ṣe bí abakari lóhùn ni. sẹ́kẹ́. ló máa kala yín lóhùn ni ṣé ṣe ẹ̀ sádà kó owó wa náà rẹ ló fi ń lò. owó tí mo ní kó gbé wọlé lẹ́ẹ̀kan mo ló gbé sí. ó mà ní. ojú dùn mí nìyí o lè wá wò fúnra ẹ. ẹ wá wò ó bẹ́ẹ̀ wò. gbowó lọ sọ estate kò sákòókò. kò sí ọ̀dọ́ lórí ìgbà yìí. bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ sí. mi ẹ mọ̀ gbà tó wà ń bẹ̀ yẹn kò sẹ́ni kankan tó wọlé. kò sẹ́ni kankan tó yàtọ̀ sí àǹtí. lẹ́yìn báwo báwo. bí kò wọ dáadáa wọ́n lè ṣe. ìlú aláàbí ti gbogbo ẹ̀ àṣàbí ìjọba mi lọ yàrá ìyá mi ìyẹrù rẹ. ṣé o bá mi ló kọ̀ kí bàtà ìgbà yìí wọ́n yìí lórí pípa tó wà á bí àwọn òkú ìwọlé lọ. ṣé àmọ́ àbílẹ̀ tẹ máa ń sọ̀rọ̀ báyìí èmi nìkan ni mo wà ní látẹ̀kọ̀ kò sẹ́ tó wọ bíbá. ọ̀tá owó mi rọ. àwọn ọmọ mi nígbà mi darí màmá èwo ni gbogbo yẹn nítorí mo pọ́n ilé pẹ̀ ní ọ̀gá ọ̀gá mi sọ̀rọ̀ ẹ̀dùn sọ pé èwo ni gbogbo ọ̀gá mi yẹn bá sọ lọ́rọ̀ bẹ́ẹ̀ ṣé màmá tó sọ ni ẹ̀wà ẹ̀wà mi ò mi ò mi ò fọ́ fún yẹn ọ̀gá mi ò. aṣọ mi jókòó kí ló ń ṣàlẹ́ pé owó yẹn. ṣé wọn ṣe ẹfẹ máa fọlẹ lọ mí. ó ń ta ló pé owó ẹ mi. owó ẹ wò. ayé ṣe bí ọkùnrin. ẹ ṣá ìwọ gbàrà ẹ ah. ẹ wọ gbàrà ẹ fún mi. ṣé ẹ wá ẹ̀mí. ẹ fọ́ sí o. Ah. kí ló dé wá mílíọ̀nù kí wà ní ọmọdé owó ni kí ló ṣẹlẹ̀. kò sí ọgbọ́gbọ́ owó yẹn wọ́n ti wò kò sí ọgbọ́gbọ́. wá kò sí ẹ̀mí kò sára báyìí ṣe lọ́la àbí ah, ló wá báwo lówó ṣe Aita, àyíká ara òfurufú àṣẹ ẹṣin bí ọkùnrin. bàbá wọ́n ní ẹ máa lọ ah, ẹ̀yin ojú ni. láìta ẹ̀ gangan àwọn ọba gidi ni tí wọ́n máa ń ranjú ni ṣojú máa dẹ̀ ṣe ń kọ́ bẹ́ẹ̀ kò ní láìka ah, sàbí tó ṣe ọdọ́ la ilé kíkẹ́ ilé ìwé ó pé. mi tí mo ti òkú gbé wé mo fẹ́ bá yín ṣe bí bàálé ẹ̀kọ́ ti gba spirit mọ̀ mi lára. omi òkú ni wọ́n mú tán sàbí ah, máa bí. ẹ wù ẹ wù ṣí àmà ẹ máa compensate. bẹ́ẹ̀ni owó tó máa fún mi gbúdọ̀ gara. ó pọ̀ gan-an ẹrù ni ẹ tó bá rí ẹ tí ò bá ranjú ń parọ́ ni lẹ́kùn yájú ni orí ni ó pọ̀. Mami, ẹ ti ń jẹun ni. Ẹ ah, kú gbádùn. Oṣù tó ń jẹun tán. Ẹyin tẹ̀lé kú gbádùn. Ó yá ó yá yá, wá jẹun. Ah, ẹ wo ọ̀run oúnjẹ kọ́ ló bá mi báyìí màámi. Ẹ wo, wọ́n ròyìn ọmọkùnrin kan fún mi. Wọ́n ní ó gbé dání gidi gan ni. Ṣé dẹ̀ mọ̀ bí mo ti sọ fún yín lọ́jọ́ mẹ́ta yìí? bí mọ́tò tí mo lo yẹn ó ti sún mi mo fẹ́ change ẹ̀ mo fẹ́ gbé fún yín kí n lè ra tuntun mi. ajẹ́pàlà ah, tí mo lámọ́jú nìyẹn mo lálà pé mo rí ẹnu ilé ńlá owó kún bẹ́ẹ̀ báyìí rẹpẹtẹ. yé mm-hmm. ajé o àgbọ̀n yẹn náà dáa iye gbogbo ló bẹ iye gbogbo là ń wá màá mi mo sọ fún yín pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ owó kéékèèké tí mo rí lẹ́nu jẹ́bẹ̀ta mi ò láìkí ẹ̀ àwọn owó ńláńlá yẹn gbogbo ni kókó màá mi. kò burú. àbí mm. ẹ wo ẹ jẹ́ kí n tó a máa lọ ó dàjọ lọ ó dàjọ bọ̀ wọ́n ti dọ́mọ ayé wàá lọ rẹ wàá bọ̀ rẹ àṣẹ kọ́ ni kọ́ ẹlẹ́sìn àṣẹ ó dàbí bí mi náà máa ń lọ. gbọ́dọ̀ lọ rí ó gbọ́dọ̀ bọ̀ bẹ́ẹ̀ ọmọ ayé mi kò táyé máa fi ṣe owó ńlá ni kò gbé bọ̀ owó ńlá gbogbo tó bá fi sára kó bàjẹ́. ti dára lóhùn. wọ́n ní wọ́n lálejò látàrọ ní ọ̀dẹ̀ tí kúrò lọ sọ́run rẹ̀. síkírìtì kí ló ṣẹlẹ̀ ọ̀gá ò tí dára lóhùn. ènìyàn ò tí ì lọ. látàrọ irú àlejò burúkú wo nìyẹn láàárọ̀ kùtùkùtù bóyá kó lọ sọ fún ọ pé àwa ti ṣetán o. Hmm? ẹ nà ó. kí n lọ sọ fọ́gà ẹ mọ̀ wá ọ̀gá yín o. kò sí nǹkan kan. kí n lọ sọ fún ọ. Okay. Ah. Àtàárọ̀. Àṣàbíṣà gold. Ah, ah. Ìwọ náà wò gbogbo ẹkún wọlá tó fi délẹ̀. Ọlọ́run mi jẹ́ kó ìfẹ́ ò ní ṣe yín léṣe. Ẹyin ẹ tí mọ̀ kankan. Rèlí. Ẹ wo, mo múra yín wà ní. Hmm. Ah. Gbogbo eré gbogbo different styles ni màá bá yín ṣe léde. wà wá mọ̀ pé nǹkan wà lákò bí mi mo wà ń lé fún yín i'm ready for you. ọṣà tètè ẹ wà lọ páàkì àwọn ẹrọ ẹja máa lọ. kò sí wàhálà. ọṣà sẹ́ni tó máa kó èrè yín. kò sí èmi àkóso ah, ah, olúwẹ̀ wọn tí wọn tí ìdí èmi mo ní ilé iṣẹ́ mi just give me a little time kí n sort nǹkan pẹ̀lú àwọn staff mi tó fẹ́ lọ síbì kan yeah just start kò ní pẹ́. every time tí bá ti wá bíbá ilé máa fún mi next you crazy ṣé kò yẹ kó gbọ́ response mi kó tó wọlé wá ni. I'm sorry, sir. So what's your problem? Uh, Mr. Debo àti accountant wọ́n fẹ́ rí yín, sir. Okay, tell them to see me, boss. But use your brain next time. I'm sorry, sir. No worry Joe. Jẹ́ kí n sort That will àwọn me. We'll be going, eh? Okay. Just a few minutes. Yeah. ṣẹ́yìn sókè ẹ lọ gbé wà ń bẹ́ẹ̀. ẹ ǹ sà mo ti fọwọ́ right yẹn sí mail yẹn so mo fẹ́ kẹ́ bá mi cross check ẹ̀ kó tó di pé màá send it out. oh that's good i will do that and get back to you oh. all right then. yes sir. sir ṣe change bag mi sir. are you crazy stupid question ò ń bè lọ́mọ yẹn kí ni mo máa change báàgì fún. the bag is empty actually. ó ṣe kí ni. mo ti sọ̀kún bẹ́ẹ̀ sà. the bag is empty sir. empty. You're trying to tell me nonsense. ó dẹ̀ pé nǹkan ti ṣe yìí bébì gbà mí yìí àwọn arábí máa fẹ́ kó bá mi fifteen million owó iṣẹ́ tá a ti ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀yìn o. ẹ eh? kí ni ẹni sùn fifteen thousand àbí fifteen million. fifteen million. jẹ́ fifteen million. Hmm. ọ̀gá kò sí ìkókó ń bẹ ẹ́ o. so kí lẹ wọ́n sọ kí ni kí lẹ ń tẹ̀lé láti sọ fún mi kò sí kọ́ ń bẹ̀ how is that my business. ọ̀gá mo ń gbàgbọ́ yín níta nìta kí ló ṣẹlẹ̀ sá owó tí a jọ gbé síbí lánàá ń bọ̀lẹ̀ kò sí. sir o anybody ò ní access ọ́fíìsì yìí rárá ẹ̀yin náà lè ṣílẹ̀ pọ̀. of course but kí ló ṣẹlẹ̀ sówó owó owó owó ta ni kẹgbẹ́ lọ sí bank láàárọ̀ yìí. ẹ̀rọ fóònù kẹgbẹ́ lọ kọjá mi owó ni wọ́n ń gbé fún mi láwọn. ẹ wọ́n lẹ́wọ́n ti sí tèmi àti wọn sílẹ̀ ẹ wò ó ó ní kí n wá bẹ́ẹ̀ kíá let me tell you guys ẹ wọ́n lẹ máa kú sí. àti tẹ àwọn olùwà ìṣẹ̀lẹ̀ mi ìtú tẹ gbówó sí ẹ̀sán ọ̀gá. hello. ẹ gbé ẹ jẹ́ kí n bọ̀ bóyá kí n máa ṣá ẹ jẹ́ kí n bọ̀ jàre. hello inspector. ṣé bí ẹbọ bá mi ṣòfèrè o. Sir, yes, sir, sir. Agbọ́nsẹ̀ oyin sẹ́ ojú olóko rẹ̀ kúndùkúndù. besides ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin CEO company gbogbo àwọn staff yẹn pàtàkì àti ìbílẹ̀ rẹ̀ ọlọ́dínláàrọ̀. Hmm. besides that wọ́n ní pẹ̀yìn nìkan èmi kọ́kọ́ ọ́fíìsì yẹn and nobody can visit your office without your consent. Hmm inspector má dá wọn lóhùn don't mind them in fact mo rò pé gan-an tọ́ṣọ̀ tẹ́lẹ̀ tọ́ṣọ̀ wọn yìí ẹ fọwọ́ ń pa wọn lára ni àwọn náà dẹ̀ ń dẹmọ fún yín deal with them ẹ handle wọn kí ọwọ́ ìyàwó wọn lára ẹni tó gbé owó yẹn máa jẹ́wọ́. yes. Now, it was also brought to our attention. Okay. Ìpè ọjọ́ tí ṣẹlẹ̀ ìṣẹlẹ̀, èmi visitor Oh. Eh? Oh yes, she is my girlfriend. one office, ni. She was even on the seat at the scenario. Ó wà níbẹ̀ nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ tá a wá owó tì. Yes, àdẹ̀jọ wọlé sọ́fíìsì office, ni. Okay, fair enough. However, for the fact pé ó wà present níbẹ̀ nígbà tí gbogbo it mm-hmm. is only right and by law that we need to interrogate her as well. Oh, well, if you insist, go it's, ahead. It's protocol. Munati Baunoso can get one or two things at one. Go ahead. Everybody, Tubawa and Benjamin Munati Basol. Go ahead and do okay. that. No problem. Thank you. So, uh, my follow up information will go. Let's see my She said. Sir. Kola. Respect him as well. atẹ́gùn ń wọlé káṣọ ní ẹ̀wù. àṣàbíṣà gold ah, ah. ìwọ náà wò gbogbo ẹkún wọlá tó kéde lẹ ọlọ́run mi jẹ kó ìfẹ́ ò ní ṣe yín léṣe. ẹ ẹ tí mọ kankan. rèlí. ẹ wo mo múra yín wà ní. Hmm. Ah, gbogbo eré gbogbo different styles ni màá bá yín ṣe léde. màá mọ̀ pé nǹkan wà lákò bí mi mo wà ń lé fún yín i'm ready for you. ẹ ṣáà tètè ẹ wà lọ páàkì àwọn ẹrẹ ẹja máa lọ. kò sí wàhálà. kò ṣàṣẹ tó máa kó èrè yín. kò sí èmi àkóso ah, ah, olúwẹ̀ wọn tí wọn tí ìdí èmi mo ní ilé mi <laughs> just give me a little time kí n sọ́ọ̀tì kan pẹ̀lú àwọn staff mi tó fẹ́ mi lọ síbì kan yeah just start kò ní pẹ́. every time tí bá ti wá bíbá ilé máa fún mi next week. you crazy? ṣé kò yẹ kó gbọ́ response mi kó tó wọlé wá ni? I'm sorry, sir. So what's your problem? Uh, Mr. Debo àti accountant wọ́n fẹ́ rí yín, sir. Okay, tell them to see me, boss. But use your brain next time. I'm sorry, sir. No worry Joe. Jẹ́ kí n sort nǹkan pẹ̀lú àwọn staff We'll be going, eh? Okay. Just a few minutes. Yeah. okay it's okay ẹ lọ gbé wà Em, sir. ẹ ǹ sà mo ti fọwọ́ right up yẹn sí mail yẹn so mo fẹ́ kẹ́ bá mi cross check ẹ̀ kó tó di pé màá send it sáà. oh that's good i will do that and get back to you oh. all right then. yes sir. ah sir she change bag sir. are you crazy stupid question ló ń bè lọ́mọ yẹn kí ni mo máa change báàgì fún. the bag is empty actually. ó ṣe kí ni. mo ti sọ̀kún bẹ́ẹ̀ sir empty you trying to tell me nonsense. ó dẹ̀ pé nǹkan ti ṣe yìí bébì gbà mí yìí àwọn arábìnrin máa fẹ́ kó bá mi fifteen million owó iṣẹ́ tá a ti ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀yìn o. ẹ eh? kí ni ẹni sùn fifteen thousand àbí fifteen million. fifteen million. jẹ́ fifteen million. Hmm. ọ̀gá kò sí ìkókó ń bẹ ẹ̀ o. so kí lẹ wá ń sọ kí ni kí lẹ ń tẹ̀lé láti sọ fún bẹ́ẹ̀ kò sí kọ́ mẹ́ how is that my business. ọ̀gá mo ń gbárùn onídìí ìdánisà kí ló ṣẹlẹ̀ sá owó tí a jọ gbé síbí lánàá ń bolẹ̀ kò sí. sir o anybody ò ní access ọ́fíìsì yìí lánàá eh, eh. ẹ̀yin náà lè ṣílẹ̀kùn. of course but kí ló ṣẹlẹ̀ sówó owó owó ta ní kẹgbẹ́ lọ sí báńkì láàárọ̀ yìí. ẹ̀rọ fọ́nù kẹgbẹ́ lọ́kọjá mi owó ni wọ́n ń pèsè lẹ́kọ̀ọ́ sí. ẹ wọ lẹ́wọ́n sí tèmi àti wọn sílẹ̀ ẹ wò ó ní kí wá bẹ́ẹ̀ kíá let me tell you guys ẹ wọ̀n lẹ máa kú sí àti tẹ bá. àwọn olùwà ìṣẹ́lẹ̀ mi ìtútẹ́ ẹgbẹ́ wọn sì ẹ̀sán ọ̀gá. hello ẹ gbé ẹ jẹ́ kí n bọ̀ wọ́n yóò tẹ̀lé máa ṣá ẹ jẹ́ kí n bọ̀ jàre hello inspector. ẹ̀rí bàbá ojú yes sir sir agbọ́n sẹ́ oyin sẹ́ ojú olóko rẹ̀ kúndùkúndù besides ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin CEO company gbogbo àwọn staff yẹn pàápàá àti bíléèrè or not denied. Hmm. Besides that, wọ́n they make up our office ọ́fíìsì ni and nobody can visit your office without your consent. Hmm. Inspector, my dá Don't mind them. In fact, mo rò pé gan-an tọ́ṣọ̀ tẹ́lẹ̀ tọ́ṣọ̀ wọn yìí ẹ fọwọ́ ń pa wọn lára ni. Àwọn náà dẹ̀ ń dẹmọ fún yín. Deal with them ẹ handle wọ́kí ọwọ́ ìyàwó òun lára ẹni tó gbé owó yẹn máa jẹ́wọ́. Yes. I've done all. Now, it was also brought to our attention. Okay. Ìpè ọjọ́ tí ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ èmi visitor kan. Oh, eh? Oh yes, she is my girlfriend. Àjọwọ̀nù ọ́fíìsì ni. She was even on the seat at the scenario. Ó wà níbẹ̀ nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ tá a wá owó tì. Yes. àdẹ̀jọ wọlé sọ́fíìsì náà ni. okay fair enough however for the fact pé ó wà presenting níbẹ̀ as ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ mm-hmm. it is only right and by law that we need to interrogate her as well. Oh, well, if you insist, go it's, ahead. It's protocol. We're not about notional can get one or two things at all. Go ahead. Everybody, go ahead and do okay. that. No problem. Thank you. So, um, follow my Hello. Yalaji. Ibo lẹ Yalaji, ẹ má lọ dá èmi dúró. Ẹ má lọ dá èmi dúró Yalaji. Mo ní kí Ibo lẹ wà Yálàjì ẹ má pẹ́ o ẹ má pẹ́ o. ẹ ẹ ṣàṣì ń méjì jẹbi afa aṣọ. owó kọ. ṣùgbọ́n àdúrà gbọ́dọ̀ tí wàá ta ilé wọ́n ní o mọ́ jà o ti mọ jálẹ̀ gan o ti deliver o ti béèrè wo. èmi ò lè fọ jálẹ̀ tí bá ti rówó ìyá alájẹ ló lọjà èmi kò mo lọjà. mú kí ni wá jàre. ẹ wọ ẹ gbàgbára lẹ èmi ò lè fọjà eléyìí tẹ bá ti mọ wa. ṣé lórí kókó mọ́jọ́ wa ti gbàgbára sókè ìṣèṣe o tún ní ká. ẹ wá ẹ wá ẹ wá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ah, ah, kí ló tẹ ẹ wá rajà lọ́wọ́ ẹ ẹ mọ̀wó dání ẹ wá ní kò táwọn ṣé fẹ́ gbàgbá ìtì ẹ̀ ṣé yàwó ẹ̀ ókè ókè tó bá bí ẹ̀ rẹ̀ tó bá bí ẹ̀rí wọ́n má gbowó ẹ̀. ogún mọ̀yàn alajẹ tó bá bí ẹ̀rí má gbowó. débi wá ṣogbá ni ṣóun wá ní stéètì ni. ó dẹ̀ fẹ́ ìyá o. ṣogbẹ́ ṣúgà sínú ni. ó dà lọ mú gbà yẹn. pẹ̀lú wa lórí ẹja. lọ mú lọ mú gbà yẹn. pé wọ́n fi ẹ ṣọgbá ọgbẹ́ni máa ń sọ fún ẹ wọ́n máa ń gbé oníbẹ̀ pé yá máa yẹ bòmí wò lẹ́kọ̀ọ̀kan a máa ṣàkẹ́yìn ṣe tó dáa tó dáa jẹ díẹ̀ wàá bá ń bẹ̀ ṣáà ni. ẹ jọ ẹ jọ ẹ kúrò lọ́nà wo àwọn kọ́sítọ́mà lálùbáríkà ti tó àwọn kọ́sítọ́mà tó ṣí o ń ṣàwọn fẹ́ǹsù jì àwọn òṣè kọ́sítọ́mà lálùbáríkà láàárọ̀ kùtùkùtù wọn máa pa ẹ pa steph ní ṣàjọ wọn fi ẹṣọ gbá ni mo bí èso ṣe pé kù wọn fi ẹṣọ gbá ni ace kò mẹ ọmọ ìyá mi àwọn kọ́sítọ́mà yìí lọ fi ṣọ gbá. láàárọ̀ ọmọ ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀. aṣáájú. èmi náà ni. ẹ o fọ o aṣáájú kẹ adúgbò náà ah, ah. o fọ o. aṣáájú. dẹ́bi. ìwọ ló ní mọ́tò yìí. èmi lọ́lọ́ ń jogún ẹ̀. wàláì mo rí ẹ mo yó mo bì á bì lọ́wọ́ kan. lóòótọ́. aṣáájú o ti ń ṣàdọ́là òde sọ fún wa. Ah! Ah! Ah! ológo ọmọ tó ń sọ. ṣé ìjà yìí. ó pọ̀ lẹ̀ gidi gan ni. ó pọ̀ yẹn yẹn. as in ó pọ̀ ó tún dànù. ìyá alájẹ dà. ìyá alájẹ ò sí ilé o ṣé imú kan wá ni. irọ́ o èmi ò mú gbogbo yẹn mọ́. aṣáájú ó ti ga jọmọ ọ̀tá ẹ lọ. èèyàn ni wọ́n ò ṣe rò. ọ̀rẹ́ mi ò ní ti pa kí rọra máa tẹ̀lé ẹ kiri. ṣé mo kàn kọjá lọ ládùúgbò yìí wọn á ṣáìtì yín bíbá yìí wọn á wòye pé ojú tó ti mọ ni rí ṣe mọ̀ kó lè sọ pé òun ò mọ ni ẹni o dá mọ ẹ̀rọ dẹ̀ mọ̀. wọ́n ní ṣe ní kí sáré dúró kí ẹ̀yìn tèmi ṣùgbọ́n kí tó lọ ẹ máa fi happy bíbá yìí lẹ́yìn. ó ya àṣà mi sẹ. mo rí ẹ mo fi ah, happy ah, ah. ẹ wúte pé ó pọ̀ sẹ́ ẹ ó yàtọ̀ sí wọn sẹ́ twenty million kẹ mọ́tò fifty million lówó yìí. ẹ ten million. ojoojúmọ́ ṣe wọ́n ṣọ́ọ̀bù oya bẹ́ẹ̀ni tán rẹ ọmọ mi wáyé àmì jáde tán àmì jáde tán èèyàn ní guys wẹrẹ ọ̀pọ̀ tó bá ní bíi pa ṣàrọra pè mí. àṣewéwé lọ́bẹ̀ fi ṣe bíi èèyàn ní ẹsẹ̀ àwọn ayíra àwọn orí oníbàjẹ́ bí oníṣubú dànù àwọn ológo gba èèyàn ní ọlọ́pọ̀ àtàbí ṣàdọ́là ṣàpáǹsì oníṣubú dànù gba èèyàn ní àṣàbí ni sẹ àṣàbí ni sẹ àṣàbí ni sẹ àṣàbí ah! ni sẹ. ventus àbí kí ló pè náà ventus àbí kí ló pè náà. gbàgbé ventus ọ̀gbẹ́ni kó kó jáde. ẹ̀rí alájẹ ọgbọ́dọ̀ pẹ́ o. Ah. kí ló ń ṣe ṣe lè gbádùn. kájé wájà rẹ ṣó gbádùn ṣá. níbo owó dà ó dẹ̀ pé orí ẹ̀yìn abẹ́ ìjà níbo wọ́n wọ́n fi yín yẹ. táyé lè wọ́n láti mélèé wà. wọ́n lè mọ́wọ́ lórí gbogbo. pẹ̀lú pẹ̀lú ìyàmùtù wọ́n fi já pátákì gbogbo rẹ̀ máa já gbogbo rẹ̀ àti orí kan tó ń jọ ẹ lójú. ẹ máa jọ níbo blọkin ìyára ìyá. táyé lè jó yá wẹrẹ ṣá. Olè lọ́tẹ̀, olè lọ́, olè lọ́tẹ̀, olè lọ́tẹ̀, olè lọ́tẹ̀ ọ̀sẹ̀ ẹni bẹ́ẹ̀ kí owó jáde máa ń bẹ́ẹ̀. àà filẹ̀ dp àpọ̀ níṣẹ́ ó pọ̀ aláìmọ wá pa ìròyìn kan ló bá mi lójijì lémi tí mo fọ́ fún mo ní sáré wá gbé ẹ débẹ̀ ah, ó ṣàwọn àṣàbí ọmọ ẹlẹ́jà dídí àṣàbí kan náà ah, aláìmọ yẹn wá sí get ghetto bí nìṣẹ́ tẹ́ bá rí ọmọ yẹn wọ́n ti gbéra gan ó gbé bàbá ọkọ̀ bàbá ọkọ̀ vẹ́ńsà lọ́mọ yẹn gbé wa ká mọ́ ghetto sẹ́ẹ̀ tó kàn ń ṣe flapapa tó tún fáwọn boys lọ́ndẹ̀ pa pòkè ẹ lọ́ fi ṣe fàájì aláìmọ̀ fọ́ ọ. dùnú ṣé òótọ́ ni news tí mò ń gbọ́ káàkiri pé ọmọ yẹn ti ra mọ́tò ńlá ó ti kọ́lé. aláìkó lórí ẹsẹ̀ ojú mi ló ṣe báyìí ó ṣàgbà wọn ni ṣàbí ti gbéra ó ti gbé. Oh pé ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ sórí èmi máa jẹ́ṣẹ́ ọmọ yẹn mo ti máa jẹ́ṣẹ́ ọmọ yẹn màá lè wọ́ kí owó ńlá náà ah, hmm. nǹkan tó wà lọ́wọ́ ọmọ yẹn kò ń ṣe nǹkan tó nìkan gbọ́dọ̀ dà jẹ àbí kí ló fi. dàpọ̀ níṣẹ́ ah. alábìpọ̀ ti mọ nǹkan tó wà lọ́kàn mi ni sórí ìlànà tó ń ṣe mọ tó ń ṣe flapapa mo ti rò pé ah mo ti rò one on two pé kí la lè ṣe one plus two mi báyìí la lè wọ́ lára ọmọ yìí o ṣe ni kí n gbé ẹ débẹ̀ get nọ́mbà ẹ̀ àti àdírẹ́sì ẹ̀ uh-huh. in case mo lè wá délé uh-huh. tí n bá bá a lè pè sórí aago ọmọ tuntun ń ṣàkópa jẹ. ó yá kí ló wà ń bẹ iṣẹ́ ìlú kéré jù tí n bá ti lè rí báyìí eh. eye contact eh. gbàgbé a máa ṣe. dàpọ̀ ní sẹ́ ẹ mẹ́lòmí wà finest boy with sweetest mouth ó pọ̀ sẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọlọ́ àfi kó larí mọ́ ọmọ yẹn ti pọ̀ ó ah. aṣábí. aṣábí mi gẹ̀ẹ́tì nọ́mbà gẹ̀ẹ́tì nọ́mbà ẹ̀ ẹlẹ́dàá aṣábí dájọ́ ń fàjẹ̀dí fàgbà fà. fi sórí ilẹ̀. ah ọmọ mo ń sẹ̀ mo ń. Ah! ọlọ́run aṣáájú. Fala. A Thank you. A anyway, we'll come back to that. Let's get to the reason why we're here. Um, Omo Engineer Watungu. I'm aware you're his girlfriend. Yeah? Abby? Maybe. No, no, no. I need direct answers. A boyfriend, they call him Basoro. This is the police station. Okay. It's a yes or no. Okay, okay. You're here. Very well. Okay. Um, although engineer ni pé o mọ̀ wọ́n pa owó tó ń wá however you were present at that scene in tó ń wá which makes you a suspect by law nítorí la ṣe invite ẹ wá police station. mi ò mọ nǹkan kan pa owó tó ń wá lójú tá à ń sọ yìí nínú ọ́fíìsì yẹn lèmi àti ẹnjìnìá Látúnjí wà so ìbá wọn fẹ́ wá owó wọn sí kọ́ ló wá síbẹ̀ kò kàn mí hmm. mi ìdẹ èmi àti wọn ò jọ kúrò bí tàjọ wà gan So why don't you come in? Alright, no problem. Um, we're going to follow due process. Kola, um, take a statement from her. Yeah? It's about this item. You return her here to my office. Okay, sir. So, um, Ashabi, um, you know how it is. You have to write a statement. And that's because you were there in Joto Shele. Show me here. And that's just due process. Huh? It's required by law nothing against you. So to buy the come back to my office and see me. Okay. Oh, sure, go. I shall be again. A girl, you need spiritual power, don't lonely. Mm. Well, we shall find out. àtẹ̀kùn láti wà níbí báyìí over two hours àárí sínú àárí ó kàn dá wa dúró síbí báyìí ṣáà ní nǹkan mìta fẹ́ ṣe mọ́ ni. ìwọ ni ẹ máa ní kí n calm down kí n calm down gbogbo gbà ẹ dẹ̀ máa ma ṣe nǹkan tó ń dùn mí ṣé pé bíbá la fẹ́ lo gbogbo ayé wa sí ni ẹ jẹ́ ká máa ṣe. àbí pé ayé ò mà le báyìí ah. kí là ń pọ̀jù fún ibi tá à ń lọ náà kì í ṣe pé tá a bá débẹ̀ a fẹ́ padà lọ sílé a máa sùn bẹ́ẹ̀ náà ní so kí wá ní gbogbo kọ́júkọ́jú ó lè jẹ́ pé oúnjẹ tó fẹ́ lọ jẹ́ ń bẹ̀lẹ̀. ilé òun ṣọ̀rọ̀ oúnjẹ but at least àti ẹ̀ mú ah, ah. ó ti sú mi jọ. ẹyin babes ẹ eh, kí ló dé òde wa dá wa dúró lábẹ́ ẹ̀kọ́ ẹ má bínú àwọn gáàsì ẹ̀ náà ni àwọn lọ́dà mi dúró ẹ lọ́ ṣẹlẹ̀ àti gbé wọn kọ̀ǹdíṣàn wọn máa gbé wa ń bí ni. bíyì ṣé wàá pọn nísìn a ní pé kò kílẹ̀ dì yẹn tán inú òrùn náà kọ́ la máa dúró sí gbogbo mẹ́kọ̀ọ́ ká aṣọ ojú nísìn ó máa ṣàn dànù. ká máa rìn lẹ́gbẹ̀ẹ́ títì ṣe ojú pé mo ti ṣe ẹ̀hẹ́ lace i forget ẹgẹ́sẹ̀ ń tí mo rí náà ẹgẹ́s. tani na. àṣàbí. àṣàbí kí ló wá ṣẹlẹ̀. ìgbà tó wá rìn kọ́ ṣó wà wanted ó ṣàti dúró sọ́wọ́ ẹ̀ kó máa ṣayé ẹ̀ lọ. ó ju wanted lọ mo rí àṣàbí nínú venza. ta ló gbé sẹ́gbẹ̀ẹ́ ta ló gbé sínú venza. òun ló wà fúnra rẹ̀ ọkùnrin wo ló gbé sẹ́gbẹ̀ẹ́. ìkan náà ẹ̀gbọ́n ẹ̀ ló máa ní. àṣàbí wọn venza. tí wọ́n ń wò lówó náà ṣé ó máa ṣàbínú lẹ́yìn ṣe mẹ́rin pé òun òun rárá. fámílì ah. àṣàbí wo ló ní ibi òfun ah, ni láti bọ̀ láti. Oh, ó kàn fámì ẹ̀ fún mi pé òun lòun ní irọ́ níjọ́ mo tún wíwo mọ́tò báyìí tọ́kọ àṣàbí lé lórí. Eh, ṣáṣá bẹ́ńdà ṣáṣá tó. omi ìpè orúkọ ah! àṣàbí tí ó wà nínú pépà. ó fi hàn mí báyìí mo rí àṣàbí lọ́pọ̀ sórí. wọ́n ti kàn ah, girl ṣáá. that girl away no pure at all away no pure at all má lọ jẹ́ kó ti lọ tọwọ́ bọ̀bọ̀ òkú bọ̀kan bẹ́ẹ̀. ṣé o mọ̀ pàṣà bí gidi tó bá ti rówó bọ́ máa ranjú máa ṣe bí wèrè bẹ́ẹ̀ tí nǹkan wà lára ẹ̀. ẹgbẹ́nu dákẹ́jàre gbogbo ìgbà wọn la fẹ́ ṣe lè dà èmi rẹ̀ ń sìn oúnjẹ ni mò ń jẹ kiri ni mò ń jẹ kiri ẹ jẹ́ káwọn náà bọ́ sórí street káwọn tàti máa rówó tàmátì ra fẹ́ sàn náà ṣé mo fẹ́ jẹun kú ni. Ah, ṣóúnjẹ lè yan mi mi máa fi gbogbo àjọ ayé mi jẹ ni. ìgbé calm down calm down like this. mi ò fi mi lẹ̀. Ah ibo lẹ ṣe wá. o ti ọkọkọ a máa wá òun lọ mẹ́ta kó lè ti fẹ́ẹ́. tó o bó o ṣe ṣe ti yí òsì rẹ ojú ẹsẹ̀ náà ló lè rí ọmọ ló <laughs> fi là pa ọmọ yìí ọ̀rọ̀ yọmọ dàgbà o ò ní ṣubú dànù ẹjọ́ dátẹ̀ mi ò ní kọlù ọ́ o wà ní búrìbùrì kí wọ́n bá wọn dójú ẹ̀ sí àwọn tọ́la yóò ní ẹgbẹ́ gba fún ẹ lóúnjẹ àwọn ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ. lẹ́yìn tó wá rí lórí iṣẹ́ tó gbé fún mi iṣẹ́ tó ní kí n bọ̀ bẹ̀rẹ̀ sí mo ti bẹ̀rẹ̀ o. ọmọ ìyàwó. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ kan jáde lórí rẹ̀ ẹja ni kì í ṣàkè nǹkan tó lágbára rẹ̀ àwọn tó láyé ní kí n sọ fún ọ wípé ọmọbìnrin yìí ajagayé kan bẹ lórí rẹ̀ tó ń kí ọ̀pọ̀lọpọ̀ ló sì ń wà bẹ́ẹ̀ káàkiri lórí èpè òkú ayé ni wọ́n wọ́n sì máa rìn lórí èpè bí èèyàn ọmọ wọn ti lò ó wọ́n ti lò gbẹ́ rẹ̀ ó sì ti jàmọ̀lá oòrùn. kò yé mi bàbá. ní tí mò ń gbìyànjú àti sọ fún ọ ni pé ọmọbìnrin tó ń wo ọwọ́ ayé ń bẹ lára rẹ̀ wọ́n wá ní pé kí n sọ fún ọ kọ́ ọmọ lè bá kan tí ò yẹ kọ́ kan lára rẹ̀ sọ ọmọ pé nǹkan burúkú ni kí má jèsè ó tojú ìyá rẹ̀ lọ sọ́run alákejì ò ní kánjú kú ọmọdé yìí o mo fẹ́ kọ́ gbọ́ kìlọ̀ wọ́n ní kọ́ wá gbogbo ọgbọ́n kọ́gbọ́n tó bá dá ọ̀nà kọ́nà tó bá gbégbà kọ́ yẹra fọmọbìnrin pátápátá kí wà á ti kẹ́ mọ́jọ ní ìkankan pọ̀ mọ́. kí má fẹ́ mọ́. bẹ́ẹ̀ ẹni ọmọ fèrè èmi kọ́ ni mo sọ bí àwọn ayé ni wọ́n rán mi sí ọ tó o sì mọ̀ pé wọn ò gbọdọ̀ tó máa pé wọn adánítọ̀ mọ́ fún olórí kan tó ní àti ọjọ́ bá dé yìí ọmọbìnrin tí mò ń sọ fún ọ yìí tó bá ta yè pẹ̀ kò lè lówó tó bá gbé tọrọ lé lórí kò ní lè kankan mú wálé bá gbé káìkà lé lórí òfò ní ọ̀bá bọ̀ ọbẹ̀ tó ti gbọ́ ilé tó bá dàgbà tó wá fi ṣe ìdókòó yóò di ẹkún ọ̀dẹ̀dẹ̀ tó bá wọ̀ yóò di ọ̀dẹ̀dẹ̀ òṣè ṣé nǹkan burúkú wá ni kẹ́kún ọmọ sọlẹ̀ nílé rẹ̀ àwọn tó bí ọlọ́mọ ní fojú sunkún rẹ èmi náà sì ní fojú sunkún rẹ ìgbọràn ọ̀sán jẹmọ rúrú lọ o ọ̀gbádùn mi má bàa sọ̀rọ̀ mọ́ lọ́ba ti pè ọ́ ọ̀ gbọ́dọ̀ gbá aago rẹ̀ o ò tiẹ̀ gbọ́dọ̀ gbìyànjú àti fojú rí gan mọ́. àgbọ̀yé màmá ẹ um, tó bá di weekend màá send the balance to bẹ́ẹ̀ sẹ́yìn. wọ́n tún send ilẹ̀ ah, ọmọdé yìí ọ̀n bà mí jẹ́ ọ̀n bà mí jẹ́. ẹni kí n lé ọmọ yẹn. iṣẹ́ tó ní mi ni mò ń jọ̀ náà tẹ́lẹ̀ dàlà fún mi ni mò ń jọ̀. ọ̀rẹ́ máa pè yín. kò ní bàjẹ́ fún mi. mo má bàa sọ̀rọ̀ náà o. mo ti gbọ́ yín. ìyá kò gbọ́dọ̀ ọ̀sẹ̀ ìjọba ń lọ. orí tó àtàrí ìfọ̀kúnlá wa. Look at you. Huh? Owó ìlú. Ó dàbí olè. Ó dàbí criminal. Kò kàn fìyà jẹra ẹ̀ for no reason. Kí ló dé? Ṣé ṣé ṣe ṣe láti jẹ owó báyìí sí? Ìgbó ọ̀gá yìí ń fìyà jẹ mí. Ah. O go gbowó. Ọ̀gá yẹn tí ò jẹ̀bi òkú gbé tó gbowó yín ọ̀gá àbí wèrè ni mo fìyà jẹ mí lásán ni. mo mọ̀ ẹ́ tó gbowó mi mo fìyà jẹ. Ah, ọ̀gá ó lè jẹ́ gẹ́fẹ̀ẹ́ yín tẹ́fí mọ́tò gbẹ́njọ́ yẹn. ọ oh, òkè kọ́lá ti sọ fún ẹ. èso àjọ sọ̀rọ̀ kò sá. ọ̀rọ̀ ṣé ingrate bíi tiẹ̀ ló pè mí ni mo fi mọ́tò gbé girlfriend mi so girlfriend mi á gbé owó wájú mi wàhálà mi ní car mi ìdẹ̀ ní mọ̀ pọ̀ òun ni wèrè bíi tiẹ̀ ló pè mí ni àbí great bíi ti rẹ̀ ilé ìjọ pẹ̀lú. now let me tell you something. àti jẹ́wọ́ ká tó bá jẹ́ ìmọ̀ gbogbo. ṣùgbọ́n o mọ sáà tó ní kò fi ẹ sí ẹ àwọn ordinary criminals ló wà ń bẹ ìtòrí ẹ̀ lóye ṣe ń mí báyìí do you know what i'm going to do to you next hmm? sell it ti àwọn murderers wà yẹn Sure mi yẹ àwọn tẹ́tí yìí ń bọ̀ Sure mi yẹ ibẹ̀ ló máa ń padà sẹ́nsẹ́ if i were you ṣọ́ọ̀mí ẹni tó lọ gbé owó yẹn fún ẹni tẹjọ plan yẹn tó gbówó fún ṣọ́ọ̀mí ẹ tell me where he is now ká ọ̀pọ̀lọpọ̀ lọ gba omi wá fún mi unless wà láì aṣẹ́bi film trick o. ṣé wàá bá sọ̀rọ̀ ṣe wàá gbọ́dọ̀ pé close mọ́wọ́ ju ju ju èmi lọ ṣọ́ọ̀mí ẹ ṣé wàá tẹ̀ nínú unless tí bá ní kó jù ẹ̀ síbẹ̀ yẹn kó tó bá ṣẹlẹ̀ sí ẹ ló ṣẹlẹ̀ sí ẹ o ṣe rẹ̀ pé àwọn gbèrè tó wà ń bẹ̀ yẹn wọ́n hẹ̀

tipẹ́ ni mo ti ń wò pé à ṣé wàá máa wá wàá máa lọ máa wá wàá máa lọ mi tiẹ̀ ní rí ẹ o mọ̀ báwọn èèyàn ṣe ń sọ pé wọ́n rí ẹ wọ́n rí ẹ wọ́n rí ẹyìn à tí n bá lọ rí ẹ ó máa dùn mí gan o <laughs> ṣe gan. Ọlọ́run ló ṣe Ọlọ́run ló ṣe. thanks for the love. you welcome. Yeah. You welcome. kó bá mi kí àwọn tó kú o. wọ́n á gbọ́. àgbọ̀ ṣe gan. Yeah. Jo, má bínú ṣé o lè fún mi ní time díẹ̀. ṣé kò sí o. no no kò sí wàhálà. ok o ṣe. thanks for the regard. you're welcome. Um, I shall be. sórí ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ fún ẹ ọ̀rọ̀ yẹn dẹ̀ ti ń gbé mi nú tipẹ́tipẹ́ tí mi mọ bí ṣe máa ṣàlàyé fún ẹ. ọ̀rọ̀ wo nìyẹn. o ṣe tí n bá sùn ìwọ ni mò ń rí tí n bá jí ìwọ náà ni mò ń rí mò ń fi ẹ́ lálà ní gbogbo ìgbà in a nutshell mo love ẹ gan mo love ẹ mo dẹ̀ ní feelings ẹ mo fẹ́ kí n máa ká máa fẹ́ra wa. ìyá ẹ̀rọ lọ́hùn bíi ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ jọ ó ti tó ìgbà wo tó ti rògbò nǹkan tó ń sọ yìí. àṣàbí ó ti pẹ́ o ọlọ́run mo ti nọ́ọ̀sì kìíní yẹn nínú mi ti pẹ́ sórí tó bá ní opportunity tó bá wo inú mi báyìí direct nǹkan tí mò ń sọ fún yẹn ló máa máa rí ó ti pẹ́ tí mo ti ń rò ọlọ́run sórí nǹkan tó lè dùn mọ́ ni ni pé kò kàn gbà fún mi má jẹ́ kí má rojú are you getting me kò gbà straight wàá rí i pé èmi náà mi ní disappoint ẹ̀. kí wàá ní táìtù tà lè fowókọ̀ fẹ́ yìí o ok bóyá ká fún ní ìfẹ́ òjijì. àṣàbí má ṣe eré má ṣe eré ṣorí eré tó ń ṣe yẹn ó ń dùn mí bákan bákan ó dàbí pé o really understand the the same feel mo sọ fún ẹ pé mo love ẹ. jẹ́gẹ́ bẹ́ẹ̀ are you mad or something? ó dàbí pé wíyẹ ti dàrú àwọn òun lọ sọ fún pé o like o ṣe kinní kan o ṣe kinní kan Oh, láti ọdún tí mo ti ń fi ẹsẹ̀ rìn káàkiri gbogbo àdúgbò yìí ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ tẹ́ ẹ bá ti rí mi ẹ máa fi mí ṣe yẹ̀yẹ́ ni àbó ti gbàgbé ni máa tún kí ẹ gan àti dá àwọn máa ń ní ẹ lára ni. àṣàbí kò ṣe bẹ́ẹ̀ ṣé gbogbo ìgbà tó ń rí mi tó ń kí mi mo ń nà eh, feelings yẹn o. ṣé o pé mi ò mọ story ẹ ni o fi pé mi ò mọ story àbí gbogbo àwọn ọ̀rẹ́ mi tó ti bá sùn ní gbogbo àdúgbò yìí gbogbo ẹni mo mọ ìwọ nìkan ló bá kàfàyà sùn ìwọ nìkan ló bá rẹ̀ mí sùn ìwọ nìkan ló bá ṣáàkì sùn ìwọ wọn sọ fún mi sìn pé ìwọ nífẹ̀ẹ́ mi ó tún ṣe títí títí tí ó tún báyàwó bá lẹ̀sùn torí owó. rúmọ nìyẹn rúmọ nìyẹn. Ah, wo mo ṣe mọ̀ pé ayé ẹ ìfámáyé kì í sọ̀kan tó wà lẹ́nu mi sí ẹ̀ṣọ́ ti gbọ́. ṣú ara ẹ gidi gan torí sínú bá bí mi wọn lè ní kó sọ kó dòwú wọn lójú. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ àṣàbí ṣórí gbogbo àwọn tó ń sọ ń gbà yẹn gbogbo wọn yẹn Ọlọ́run ò kọ wá pọ̀ ṣórí nǹkan tí mò ń sọ fún ẹ yìí nǹkan tí mo mọ̀ ẹ́ pé Ọlọ́run nífẹ̀ẹ́ sí ni o tó jẹ́ pé tó bá rò dáadáa tó fún mi ní trial ìwọ náà á rí i pé òṣì lè yà. èmi mo ráyè tí mo bẹ̀rù jọ. wo jẹ́ kí n sọ kíndìkan fún ẹ ọjọ́ kíjọ́ tó bá tún rí mi ní àdúgbò yìí tó bá kí mi máa fi mọ́tò máa fi fọ́ ẹsẹ̀ dànù ni. àṣàbí gbóná one more time one more time. àṣàbí tó bá gbẹ lásán láwọ̀ o èèyàn kéèyàn tó bá wọ tútù sọ́rùn ẹbí léèrè ó ní nǹkan tó gbójúlé ó ní nǹkan tó gbójúlé ó ní nǹkan tó gbójúlé. sọ ah! fẹ́ gbọ́dọ̀ bu ọ̀rọ̀ ó kọ orúkọ tó kọ wá fún mi pátápátá kò sí kankan nínú wọn tọmọ ọwọ́ tọmọ ẹsẹ̀ nínú ọ̀rọ̀ yìí. nínú gbọ́n tí mo sọ yìí bàbá. bẹ́ẹ̀ ni mo sọ fún un wọn mọ́wọ́ wọn mẹ́sẹ̀ bóyá kó tún rò dáadáa. èdè ṣọ́ọ̀kì gbogbo ọlẹ́ ti clear check bàbá. ṣé wọ́n wàá parọ́ fún ọ ni. òkú ọdún mẹ́ta ó kú ọ̀ lájòjì sàárè èmi rẹ ti jọ ń bàbọ̀ ó ti tó jọ mẹ́ta kankan nu wọn mọ́wọ́ wọn mẹ́sẹ̀. bàbá hm? ó ní ó ní ìró kọ̀ọ̀kan tó fẹ́ kẹ́ bá mi tún o tí àṣàbí yẹn ẹ bá mi tún yẹn o. ọkọ sí àyè. ó wà ń bẹ. ọ̀dà àṣàbí kí ló. àṣàbí àṣàbí. àṣàbí bẹ́ẹ̀ ni. ọ̀dà bọ́rọ̀ bá rú ni lójú ilẹ̀ náà lábì léèrè kókó ọ̀bá sì ti jìnnà ó dá mi lójú pé lákan ò ní kó ilá kan ò ní kó. àṣàbíò àṣàbíò àṣàbíò orí ò ní balẹ̀ kọ́ mọ̀ ròyìn àjà ò sì ní balẹ̀ kọ́ mọ̀ rí nǹkan sọ bọ́lọ́gìnní bá gorí àjà bó ti ń wàrà ayé bẹ́ẹ̀ ni ọmọ wèrò ọ̀run ológìnní jọ́kìnní àná ẹlọ́rẹ́ wò wá sásàbí ni. mọ ẹjẹ fi mọ pa o mọ ẹjẹ pamọ́ fi o ẹ̀sùn kan ò lérí mi sún o edidika kan ò lè ràn lágbọ̀rọ̀ onífàkù sọ̀rọ̀ pé àwọn oníjókòó èyí táwa bá ṣe àṣegbé ó ṣùrùrù ọkàn rú. àwọn ò gbọ́dọ̀ tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà á. mo mọ ọ̀dà ẹ̀yin ní ẹyẹ ńlá ti ń ké mẹ́yẹ gbangbo òun ni Àṣàbí kọ́ kò mọ́wọ́ kò mẹsẹ̀ nínú ọ̀rọ̀ yìí ronú ẹlòmíì. kòtùkò kò tún kí n ṣàkà Àṣàbí. Àṣàbí ọ̀mọ́wọ́ kò mẹsẹ̀ Àṣàbí lọ́mọ jù láàrin gbogbo wọn n ò ní parọ́ fún ọ n ò ní parọ́ fún ọwọ́ rẹ mẹsẹ̀ rẹ mọ́ gbọ́dọ̀ rẹ lọ́mọdé lẹ̀. ṣé wọ́n parọ́ fún ọ ni ronú sẹ́kùn mi ronú sẹ́kùn mi tó ti bọ́ lẹ́yìn bá tọpa sí odò bí ọba dẹ́yìn ó tó mú olúwẹ̀rí pàdé jọ̀kan ṣoṣo tó ti wá nípasẹ̀ odò láńtọ̀ yá ní dẹ́yìn ní jọ̀kanjọ̀kan olúwẹ̀rí ọ̀jáde sí wa àṣàbí ọmọ wọ́kọ̀ mẹsẹ̀ o. ẹ̀yin ẹyẹ tí mú mi lágbádá ẹ kú ìtọ̀nà. ẹni mọ̀nà ní ìtọ́ òkú ẹlẹ́yẹ. ẹyẹ ni. àgbà ẹlẹ́yẹ. ẹyẹ ni. kékeré ẹlẹ́yẹ. ẹyẹ ni. olórí ẹ fà péré sí i. ẹ ṣé ẹ ṣé púpọ̀ mo rọ́wọ́ yín. ẹ ó ti di dandan kó rọ́wọ́ wa torí ò ṣe é. ohun kan ohun kan ni agbẹ́ńké ohun kan ni àlùkò ń fọ̀. odídẹrẹ́ nìkan ní gbé tiẹ̀ ní mẹ̀yà mẹ̀yà mẹ̀yà. kò wé ẹ̀yà ayé kò wé ẹ̀yẹ àgbà kò wé ẹ̀yẹ lóru. bẹ́ẹ̀ ni àríkẹ́ àṣàbí ń kọ́. ó lọ bí iṣẹ́ ẹ̀ ó di lọ́la kó tó dé. tó bá dé ní kó má gbàgbé láti mú ẹ̀jẹ̀ tiwa wá o. ó di dandan kó sun ẹ̀jẹ̀. E lẹ́yìn ẹ̀jẹ̀ yóò ru ẹbọ kàǹkà fáwọn àgbà ẹbọ kàǹkà tí kagún láyà. kí ló ń ẹbọ kí ló ń ètùtù. màálùú dúdú méje ewúrẹ́ dúdú méje àgùntàn dúdú méje aṣọ dúdú méje aṣọ pupa méje nínú igbá méje yóò wá wá ọkùnrin. ọkùnrin tó yanrantí tí kàdàrẹ́ ẹ̀ kún lẹ́yìn bá rí tí ń bu ọkùnrin báyìí pé ah ọkùnrin ni lẹ́yìn hmm. mọ̀ pé gbogbo ohun tó gbé wáyé ó kún wọ́n jọ láṣepọ̀ lọ́ba tán lọ́ba parí. Ah, ṣé ojú bẹ́ẹ̀ lọ. àríkẹ́ ní kíákíá ni o láàrin èdè sí ọjọ́ méje ó gbọ́dọ̀ kọ̀ wá lára. kò jù bẹ́ẹ̀ lọ. kó tó tójọ́ mẹ́ta á kàn yín lára ó dàjọ lọ. ó dàjọ lọ. ọmọ rẹ ọmọ rẹ ẹyẹ kì í fò kó forí sọgi. Hmm. àṣàrò ṣé wọn mọ pé owó tó promise mi ò tí ì fún mi. TJ mo ti sọ fún ẹ pé kó má wọrí ah, ah, tó bá di next week máa fún ẹ lówó ẹ ṣé mo ti jẹ́ lówó kan ti tẹ́lẹ̀ ni gbogbo wa náà la ní ìdòwò èmi ò fẹ́ máa fi ẹ̀ṣà owó sanwó fún ẹ mọ́ àti mo fẹ́ máa fún ẹ láwọn owó ńláńlá àwọn bíi hard currency àwọn owó tó gara gan ó ah, hmm, tiẹ̀ mọ bó ṣe ń lọ. èmi kò rẹ́rà ti gba náírà mọ́. ó bẹ́ tà. èmi kò fẹ́ upgrade wọ́n yẹn jù wá ní dọ́là kí èmi kò máa gbà á ni. <laughs> ọmọ mi wà pẹ̀lú ẹ̀ má fọ̀ má fọ̀ rárá rárá ni àwọn rí everything máa ah, gbé tíjẹ́ àfà hmm. kí ló ń ṣẹlẹ̀ kọ́kọ́ fi gbélé tó ń sọ yẹn lẹ́nu àwọn yẹn ò tiẹ̀ necessary rárá kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ kí ló iṣẹ́ wo ló wà nílẹ̀ báyìí báyìí báyìí báyìí. Hmm. àṣàbí ṣadọ́là iṣẹ́ pọ̀ ńlẹ̀ o iṣẹ́ pọ̀ ńlẹ̀ how many tó ní now i'm always on the street ni iṣẹ́ pọ̀ iṣẹ́ pọ̀ TJ ah, iṣẹ́ pọ̀ gan-an. alpha oyè ajá mi sí. Eh, àwọn iṣẹ́ kékeré kan wà lẹ̀ àwọn ọmọ ẹ̀ la lè gbé yẹn fún kàn ṣe ah, wọ. ó bẹ́ta ó bẹ́ta. ṣó yẹ ah, but e get one of my pals wey just come from abroad. Eh? Yeah. but bọ́tí mo sọ yìí kó tó di pé ó travel as rárá ìbílẹ̀ paraku ni tó yẹ pé ó kọ̀ lásán wù. àwọn pàdé mi ti túṣì sí o gbàgbé o ó ah. ti túṣì gan. ó yàṣẹ̀ wọ nàìjà padà nínú anyway. Ah, ah, ìbílẹ̀ ìbílẹ̀ tó gbé dání. gbígbé dání ẹgbà yẹn náà bàbá tó ń bá ṣiṣẹ́ yẹn ọmọ ẹ̀ ló fọ́ fún un tíjẹ gbàgbé gbàgbé fún gbọ́ àwọn yẹn sílẹ̀ kí ló kàn tèmi pẹ̀lú ìbílẹ̀ yẹn kọ́kọ́ làsánwó kí ló kàn mí a ní kéèyàn náwó kó ní àwọn kọ́rẹ́ǹsì gidi lọ́wọ́ tẹ́ pé ah, ah, hmm. kó sí kó tó kọ́ mi pẹ̀lú bílẹ̀. ká ní pé ti kọ́rẹ́ǹsì ni ọ̀bọ̀ oh yìí heavy ah. well loaded ẹ tẹ́ pé bóyá dé gan ọ̀n ṣayé fáwọn èèyàn káàkiri. ah TJ àmọ́ ní di o. TJ TJ TJ èmi gan rí gan mo fọ́ fún. TJ ṣé yẹ kó máa ṣe mí báyìí tíjẹ ṣoṣo yẹ kó máa ṣe báyìí fún mi. ó ràn mọ́ jẹ tó fara balẹ̀ ó ṣe fetí gbogbo báyìí. ó dà ó dà mo ti gbọ́ ó ràn mọ́ jẹ tó ó dà mo ti gbọ́. ṣùgbọ́n tó ṣẹlẹ̀ fara balẹ̀ tó bá di ọ̀la alẹ́ ọ̀la ẹ̀ mí àyè tí rẹ rin o tójú bá yẹ jókòó máa yẹ ọ̀gá máa ń sẹ mo fọ̀rọ̀ owó ṣeré o pàṣẹ mi kó wà ah, mo ti bú ẹ o. Ah, o like owó ṣé wọn nìkan ni owó ti dé money don come as in i go spoil you. ó dùn sọ ṣáàjẹ kó ṣẹlẹ̀ tọ́ nọ́mbà. lọ jà máa lọ kò sí wàhálà. <laughs> olówó ń ṣe bọ ìwọ fáwọn ẹ̀jẹ̀ mú ṣé bí bẹ́bọ bá tán ojú ìwọ̀fà àdàpàrù ẹ̀wọ̀n ló kó mi ṣòfèrè o. ah bíbí ọmọ kan sún ọ ah, ah, ojú rẹ gún régé o lálẹ́ o àjọṣeré mọ́jú eh. mo ti lo kété rẹ sára mo gbé yege gbogbo mo mu lókè lọ kété rẹ mo lo ògùn sí kété rẹ mo lo àgbo lónìí o àjọṣeré mọ́jú ni o bẹ́ẹ̀ mo sọ fún ọ. ebi gan mú ewa bíbá yìí ni. Ah, lóòótọ́. ebi ah! bad gan ni. màá wù sí ọ yí pé sórí ayé olómilé rẹ ẹ rẹ mi o kété rẹ pèsè mi lọ àti èyó àtomi àti gbòkè kété rẹ lọ́ọ̀ mi. lóòótọ́. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ó yà lọ bọ́ṣọ kò jẹ́ ká bẹ̀rẹ̀. sórí mo ṣe dúró bẹ́ẹ̀ màá kọ́ fún ọ lọ́ọ̀kan àbọ̀ méjì. ẹ ẹ o for a start. Ah, iye gbogbo lèmi gan fẹ́. ayé ìdásùn. ó yá eighty time mo ṣe yà o. Hmm. Ah, ṣáàdùnkò bẹ́ẹ̀ ni mẹ́bọ̀ bẹ́ẹ̀ ni dùnkò bẹ́ẹ̀ ni dùnkò bẹ́ẹ̀ ni o mẹ́bọ̀ bẹ́ẹ̀ ni o ṣáàgbádùn èyí ó lílẹ̀ kété rẹ̀ lílẹ̀ èyí ó lílẹ̀ kété ọmọ mo ṣe ara mi ti lọ́nà gidi gidi gidi ọmọ ẹ̀ lẹ́ni mo ṣe o. Eh! mo sọ̀ tí a iṣẹ́ ìran who sent you ni mo sọ mo bè lọ́rẹ̀ iṣẹ́ ìran báyìí sọ̀rọ̀ iṣẹ́ ìran. èwo ló ṣe bọ̀bọ̀ tó kọlà sóhun yìí. èmi kọlà sóhun àwọn tí wọ́n ní kọ́ kọlà sóhun Yorùbá mẹ́kọ̀ọ́ ìbò àbí. kí ló kàn ti tẹ̀mí pẹ̀lú sẹ̀rán ṣàgẹ́yìn kíní kan tó ń sọ. mi ìṣẹ́ ìran ibùsọ̀ tí a. àyè mi yóò mú sí ẹsẹ̀ àti ètè àkàdé ọ̀tàlẹ́bà ẹ̀rọ ogun torí kú o èyí ò sí kọ́. owó òṣìwò ló ń bèèrè lọ́wọ́ mi. èyí òṣìwò mi èyí wò kó síbi èsì kọ́ dọ́là mọ̀ kó aládìní òyìnbó bàbá jẹ́ mi jẹ́. èmi àti kọ́lá ti wà lórí bẹ́ẹ̀dì tó béèrè owó lọ́wọ́ mi. ẹ ẹ sọ ní kọ̀kọ́ nílé pẹ̀lú ra àwọn òṣèlú lọ́rẹ̀ ìlú wo kó síbi èsì kọ́. kí ló kọ́ mi pẹ̀lú owó tó kó síbẹ̀. wọ́n máa mi ṣeré kéré o. àbí wàá gbà mí. wọ́n máa mọ́ mi ṣeré kéré o èyí wò kó síbi èsì kọ́ kí èmi bọ́ síta. ṣé òun wáìnì mi ni. ah wẹ́bọ̀ mi o wẹ́bọ̀ mi o wo wẹ́ mọ̀ mí o. tó bá yẹ pé orí burúkú tó fẹ́ ṣe lélẹ̀ o fẹ́ kí bí o fẹ́ kí n dúró síbí báyìí jẹ́ ìdìtẹ̀ bá tèmi lọ. ẹ ìdúsọ ẹ lọ. Ah, wẹ́ mọ̀ èmi àdìgún ah, ọmọ àrẹ lọ kákà fún èmi adó ọ̀rá ọmú kàràsádẹ́ òjẹ́ máa báyé rẹ jẹ́ èyí òmìnir kókó pọ̀ síta. dákẹ́ bẹ̀. gbàgbé èyí òmìnir kókó síta. ìwọ àtàwọn wo lọmọ àrẹ ọ̀dọ́ bá ta fún jẹ́ kí sọ kí nìkan fún ẹ lórí eh? bó ṣe wí mi èmi gangan lọmọ àjáyé wọ́n sọ fún mi pé wọ́n mọ àrẹ ọ̀dọ́ kákà fún òṣìkọ́. ah wọ́n ọmọ àjáyé èyí kò bí mi àjẹni èyí kò bí iye mi àjẹni èyí kò bí yeyeyeye mi àjẹni màá bá yẹn jẹ́ o bí omi bọ́ sóde èyí màá jọ ọmọ yìí pé kí asẹ́ bá wọn mi àjò tí kèrè bá wọn mi àjò èyí omi kò kó níbẹ̀ ó yà àpọ̀ àpọ̀ àpọ̀ ókè òyìnbó ẹ̀yà àpọ̀ àpọ̀ àpọ̀ kíá àpọ̀ àpọ̀. ó tó ẹgẹ láì ní èkó lè ti wá. ẹ̀yin ológbò kọlẹ̀ ilé já. ààyè ah, mo kó asúlé ayé mi mo kó asúlú o kété wàhálà mo ti lo òyìnbó dọ́là mo kó ayé mi àtẹ̀mípa ah, owó sí mi o ah, ayé mi kún àtàṣe ayé mi kún wọn daṣọ àwọn oníwísí mi dé mi yóò á kí n máa àwọn wísí mi o á àbọ̀dé náà wísí mi dé mo gbọ́ bẹ̀rẹ̀ máa dé nàìjíríà. Ah, eh, àṣẹ ọ̀ka àṣẹ ẹni ọ̀ka lọ́ka fi mí àṣẹ ẹni èrèlèrè fi mí bọ́mọdé bá mọ̀ ṣe dání adíkóṣẹ́ gbà mọ̀ ṣe dání adíkóṣẹ́ ṣàánú mi wojú mi ó yà wojú mi àṣàbí ò ní rí wà àṣàbí àṣàbí mo gbé mo dáràn mo dáràn mo ní kí n rúgbà ẹ gbà mí o ah, ayé mi ni àṣàbí ẹ gbà mí ìyá àṣàbí. Ah, ẹ ṣe ẹ káàmọ̀. ẹ gbà mí ẹ wọ àṣàbí ẹ mi ẹ mi ẹ ẹni tọmọ rẹ ń bá forí gbárí kì í ṣẹni tó yẹ kó bá ṣe fàǹfà. ọmọ àjẹ́ ayé ọmọ àjẹ́ ọ̀run ọmọ àárẹ̀ ọ̀nà kakanfò ọmọ ikú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ni. ẹ má wàá ṣe báyìí ẹ jẹ́ ká fi kàn dé ẹ jẹ́ ká fi kàn dé ẹ mọ̀ pé torí ọmọ yìí kọ̀ náà bí mo ṣe wà rẹ̀ yìí ẹ jọ. àríkẹ́ àríkẹ́ àríkẹ́ ọmọ eléyìí ti lọ ọmọ àjẹ́ ayé ò lè gbójú títí títí kọ́ pọ̀ ọmọ àjẹ́ ọ̀run àṣàbí ti ó ti ó ti gungi ó ti ré kọjá ewé ó ti wá ta sìgìdì láyà sìgìdì ẹ̀ ti bú omi lọ. ẹ mọ̀ wá ṣe ètè mi nìkan ẹ jọ. ajá balẹ̀ ní tewé ọdún ara balẹ̀ ní tàwòdì ojú àṣà kan kì í ríbi tàwòdì rọrùn ọ̀rọ̀ kọ̀rọ̀ kì í bá kúnlé abẹ́rẹ́ wa ti lọ ọ̀nà okùn ni kí mọ̀ wá. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má lọ ẹ lè ṣe báyìí ẹ má lọ kí ni mo wá wà rí i fún sáwọn olórí burúkú wèrè ni mo bá tó aṣọ tiẹ̀ lágbára aṣẹ́wọ̀n kì í ṣe èèyàn láyé mi aṣàbí má ṣe báyìí fún mi má dojú tì mí ṣàánú mi aṣàbí aṣàbí ṣàánú mi má ṣe báyìí wo ẹgbẹ́ òṣì ẹgbẹ́ ẹ̀yà ẹgbẹ́ ìrànú ni mo wò bí ìmọ̀ pé wọ́n lágbára ṣàánú mi ìwọ ṣàánú mi a ò lè kú báyìí mi ní mọ̀ sáré ọmọ ìwọ ò ní kú báyìí ṣàánú mi ṣàánú mi jọ jọ ọkọ mi ha èyí ga ó ṣòmí lọ́wọ́ o àwọn ẹgbẹ́ orí nǹkan ṣe o àjẹ ayé àjẹ ọ̀run náà ń kígbe o ẹ àjẹ òfurufú ni tiwọn àṣerọ́ ni àbámọ̀ má ṣe àwọn bá ní kéèyàn yé rojọ́ kiri mo rojọ́ lórí dáràn lórí ẹbí ni mo rojọ́ ẹ̀ dáràn mi ìmọ̀ pé lórí burúkú làdùn ní sí rojọ́ fún ó dẹ̀ ṣe báwọn ẹgbẹ́ burúkú náà mú mi lọ bá mi mọ̀ pẹ́gbẹ́ ẹgbẹ́ òṣì ẹgbẹ́ ìranù ṣàánú ìwọ ìwọ má kú kí n lè lẹ́nu ọ̀rọ̀ lọ́la jọ ṣàánú mi ṣùgbọ́n ṣùgbọ́n kò mí. ẹ bá yẹ kí n kú. èmi fẹ́ kó kú mi ò fẹ́ kó kú mi ò fẹ́ kó kú ọjà mi ṣàánú mi. Ah, mi ò rẹ́gbẹ́ wọ̀. Hmm. ẹgbẹ́ mi ẹ mi mí inú tí mo kó sí ẹ ṣàánú. ẹ bá mi ṣe ẹ bá mi wojú ọmọ yìí ẹ wo ọmọ kan ṣe ohun tí mo ní náà ni kò pé méjì o ẹ ṣàánú mi èmi mọ̀ pé ọlọ́run lè gbà mí ọlọ́run tó wà mí á gbà mí ó mo ṣe sáwà bọ́ náà ẹ ṣàánú mi ẹ jọ ẹ jọ ẹ jọ pásítọ̀ ẹ ṣàánú mi ẹ jọ ẹ bá mi ṣe ẹ bá mi ṣe léyìí mi ní ṣe mọ́ mi ní dẹ́ṣẹ̀ mọ́. mama máa ṣe ọlọ́run déédéé. mi ah, mi ni àfọwọ́fà mi mo fà mo finú ni mo jẹwọ mo ara mi fọ́ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ló ma ràn mí lọ́wọ́ ibi tó ràn mí mo fà emi mo fà. olórí ẹbí ilé yìí ó ta ilé tí wọ́n pín kan ẹ̀. ó ta ó tún wá ní kò sẹ́ni tó lè bá òun sọ ó lóun ò rẹni tó lè bá òun sọ sẹ́ ó ta. <laughs> olórí ẹbí yín mà láyà o àyà mà kó o ajá ìjẹun yóò tán ó wá ṣe inú bẹ̀ẹ̀bẹ̀ sọ́lọ́dẹ ó ti gbàgbé pé adìẹ ìrànlọ́ ni kì í ṣe ohun àjẹgbé téèyàn bá wẹ̀ wẹ̀ wẹ̀ wẹ̀ tó bá dé ìpẹ̀kun odò tó tọ̀wọ́ bá padà sẹ́yìn irú wọn máa bómi lọ ni olórí ẹbí ń ṣe tá àti bómi lọ. ẹ wo olórí ẹbí ti wọ pé mi ìlé èèyàn mi ìlẹ́bí kò tẹ́ tó bẹ́ẹ̀. Ah! àríkẹ́ olórí ẹbí yẹn mọ̀ pé o léèyàn tí wọ́n fún rẹ bá ti ṣetán àti kọ̀yà. ẹ wo ẹ má wulẹ̀ kọ̀yà o èmi ò lọ kóòtù mi lówó ẹjọ́ o. Ah! ìlówó ẹjọ́ mi lọ kóòtù. ń tọrọ ẹ ṣe máa ń sún mi lélẹ́yìn ah. a máa wírù wà máa wíyọ̀ ah, ṣé ọ̀rọ̀ kóòtù ló rò pé mò ń bẹ́ ẹ sọ ni àwọn ẹgbẹ́ akọ̀yà lèmi fẹ́ mú ẹ lọ bá kọ́ba lè kọ̀yà fún ẹ. ẹ àwọn ẹgbẹ́ akọ̀yà tẹ̀yìn wí tí wọ́n bá kọ̀yà fún mi ṣọ́ọ̀ ní béèrè owó. owó pírísì lè kọ òní ná bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n á gbà fún ẹ. ló ah. ti jẹ́ bẹ́ẹ̀ ó yá ṣé ká máa lọ sìn. Ah, fọkàn ẹ balẹ̀ àríkẹ́ tó bá ti tásìkò máa mú ẹ lọ olórí ẹbí yín ṣetán àti tẹ́ni tí ṣìgìdì bá fẹ́ tẹ́ ẹnìkan gbé òun lọ sódò lọ wẹ̀ wo má fi ayé hàn má fi lákàlàkà á gbà pé ẹran tọ́sọ̀ báyìí tí òjà náà pè ní nọ́mọ̀ ah, ilé yẹn afúnrẹ ló máa kúrè wá fún wọn pé òun ò tàbó kó gba gbogbo ẹ̀ ta ló jájá mọ́ṣáláṣí òun bá wo ọkọ ara ẹ̀ balẹ̀ ṣé ń bẹ́ẹ̀ bomi àbí. wulẹ̀ ìtẹ̀sán yìí bẹ́ẹ̀ kọ̀yà fún mi wọn jẹ̀ nígbà kọ́bọ̀. mo wù ú ló fẹ́ ná òòná sísì sísì òòná. àdùnní. Ah, ibo la fún ọjà sí? Ilé ìṣọ́ agbára ló ń pe bí ìgbà Ilé ìṣọ́ agbára. ohun kan la gbe nke ké ohun kan làlùkò ń fọ̀. odídẹrẹ́ nìkan ní kété ẹ̀ ní meya mẹ̀yà mẹ̀yà. Hmm. àríkẹ́ ṣe ni kò fọkàn balẹ̀ àwọn abiyamọ gbọ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀ ló wò yi o àwọn alábẹ́nú asasi to bá gbọ́ olókìkí òru àwa tí wọ́n pè bẹ́ẹ̀ lórí yi o. bẹ́ẹ̀ ni àwa la tí ń jẹun lọ́gànjọ́ àwa la fi jó ẹyẹ tí ń momi nínú agbada ẹni kò wá ò mọ̀ wá ẹni mọ̀ wá ò kò wá àwa la máa ń torí aláṣejù bomi gbígbóná. àríkẹ́ hm? bẹ̀rẹ̀ sí ní gbèrè nǹkan tó o bá fẹ́ báyìí torí àwọn ayé ti ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ o. Eh, oh. eh, eh. olórí ẹbí wa òun ló gba ilé ẹyọ kan tí bàbá mi jogún fún mi ó gbà ó ta ó ní kò sí téèyàn kan lè ṣe fún un ẹ bá mi jẹ́ kó mọ ohun tó ń jáyé ẹ bá mi ṣẹ̀rùbá. mo tọ́ fẹ́ nu ṣé kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ àṣẹ sì ti gùn. bẹ́ẹ̀ ni. àṣẹ ti gùn. bẹ́ẹ̀ ni àṣẹ ti gùn torí èyí tí èwe ayé bá wí òun lẹgbẹ̀rún gbà wọ́n ti ṣe lákàlàkà ibi odò ti ń gbẹ́gbẹ́ rẹ lọ. àwa ni àwa ń ṣálá ọ̀ṣàlàṣọ́lọ́ àwa la wẹ̀ nínú omi ṣálóṣáló àfijú ẹyẹ tí jẹun ní gbangba oko oníbàǹtẹ́ ti tí bánijà láì fọwọ́ kan ẹyẹ wojú ẹyẹ nàdú nàdú nàdú gbogbo ohun tó fi àṣẹ fún un wá gbọ́ ọ̀làdé wò. Ah. àríkẹ́ àá bí mò ń pè ẹ́ ni. àríkẹ́ kí ló ń pè wọ àdùnní ṣọ́ ara ẹ mo ní ká má rìn ìpàdé mọ́ ká má ṣọ̀rẹ́ mọ́ mi ò bá yín ṣẹgbẹ́ mọ́ mi ò ṣe mọ́. àríkẹ́ ìyín ò lè ṣeé ṣe àtijọ́ jẹ lérewé àjọmu lérewé àjọfin eléwé èrè bora kí ló dé tó ń sá ní pàdé àríkẹ́. <laughs> eléwé èrè kọ eléwé aṣọ ni èmi ò ní sá ní pàdé bẹ́ẹ̀ yìí bá jó lórí ire èèyàn Tech kì í ṣèkà ọmọ ẹyọ kan ṣoṣo tí mo bí ọmọ tí mo rán lọ léèwé látijọ́ tó máa jáde skul tí ń gbàdúrà kó ṣiṣẹ́ kó fún mi lọ́wọ́ kó fi oúnjẹ sí mi lẹ́nu ẹyọ kan ilẹ̀ wa mú wa kò lè ṣe láyé <laughs> jẹ àtijọ́ mu hmm. ó di dandan kó o dájọ́. wo gbogbo ohun tẹ̀ ń fẹ́ mi látijọ́ yìí èmi ò jẹ́ ẹ̀ mò ń tọ́jú ẹ̀ ni màá kó nǹkan yín wá fún yín. ẹ ń gbọ́ lẹ́tọ̀ tó ń tan rẹ̀ tó rò kó ń tan àwa jọ fún sọ fún mi àríkẹ́ ẹ̀rọ yín tó mú nípàdé ńkọ́. ṣé ẹyọ kan ṣe tí mo jẹ ẹyọ kan tí mo jẹ yìí ìyẹn ni kí n. àríkẹ́ o ajé ìṣíní ẹ̀ tí o mọ̀ kankan sórí àìfẹ̀lẹ̀ kébò sí ẹ̀ láìfẹ̀lẹ̀ jó o tó bá jẹ́ torí àṣàbí ọmọ ẹ tó náà lè fi sílẹ̀ ọ̀nà míì wà tá a tún lè gbé gbà. bẹ́ẹ̀ ni. ẹ̀yin ò ṣe ti sọ fẹ́mi tẹ́lẹ̀ pọ́nà mi wà. Hmm. ṣé wọ́n dúró ní pàdé àbí wọ́n wá sí pàdé tá a fi lè ṣàlàyé fún ẹ ṣé wọ́n fara balẹ̀ ni. àbùjá wà tá a lè gbé gbà tí àṣàbí ọmọ ẹ ò fi ní kú. ẹ ṣe tọmọ tèmi ò bá ti ní kú mo ń bá yín ṣe lọ. sí wàhálà. kọ́mọ tèmi ṣáà ti máa kú ẹyọ kan tí mo fi borí nìyẹn ẹ ṣe mo rí i. àríkẹ́ wọlé kò jẹun. oúnjẹ iṣẹ jẹun tán ni mo jáde mo yó. <laughs> àríkẹ́ òun sá lè mi àdùnní láti. láéláé wo làbọ̀n sá mi sá. àṣàbí gbogbo tó ń sọ yìí ò yé mi bó ló ti gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ yìí kò yé mi. kò yé yín màmí mo eh. ní kẹ́ ẹ jẹ́wọ́ fún mi màmí ṣé lóòótọ́ àjẹ́ nìyí. ọmọdé ò sọ báyìí o wọ́n sọ̀rọ̀ eléyìí lẹ́nu èṣù rẹ o èṣù rẹ o. wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ti ní kí n béèrè lọ́wọ́ yín títí kò sí bí mo ṣe lè pariwo kò sí nǹkan tí mo lè san wọ́n ní ẹ̀ ní jẹ́wọ́ fún mi wọ́n ti lẹ́ẹ̀ jẹ́wọ́ màmí èmi àṣàbí èmi àṣàbí ọ̀dà wò ó bọ́dà ọlọ́run ti. màmí ṣábí amọ̀dẹ̀ lẹ́yìn iṣá ṣábí amọ̀ ní ìmọ̀ béèrè lọ́wọ́ yín èmi géńdé ọmọ báyìí bí mo ṣe dàgbà tó yìí màmí kí n má lè fi ọwọ́ ara mi ka owó bó jẹ́ pé tí ìbá ti lọ bá àwọn ọ̀rẹ́ mi kí n máa lọ tọrọ owó lọ́wọ́ wọn tàbí kí n ráwọn kan tí mo mọ̀ títì ẹ jẹ́ fún mi ní ọ̀dẹ̀ náà ẹ jẹ́ fún mi fífítà tí mò ń jagbà kiri màmí ọjọ́ wo mo fẹ́ ṣe yẹn dáa. máa ń kawó ṣe bówó ni máa ń kawó. wà á lówó. báàmì. àṣàbí. Ah, mi ìbá yín ṣeré o tẹ bá súnmọ́ mi mi ìbá yín ṣeré màmí. àṣàbí ìwọ má ṣe bẹ́ẹ̀ ìwọ má ṣe bẹ́ẹ̀ ọmọ ò ní kọ̀rọ̀ sí ẹ lẹ́nu má ṣe àṣàbí wọ́n ń tọ́ ẹ lọ ó kúrò fún ẹni màmí. ẹ wò ó bẹ́ẹ̀ kí n para mi dànù àbí kí ni mo ṣe láyé ah. mi ò kú owó kọ̀ọ̀kan kà mi ò gbọ́ kọ̀ọ̀kan lò ẹ wo jẹ́ kí n máa lọ màámi ẹ má súnmọ́ mi o tó bá súnmọ́ mi lọ́sàn-án ẹ kó kó bá yín ṣe bẹ́ẹ̀ bí màámi. ìdè fẹ́ kó kú ni o mi ìfẹ́ kó kú ni mo ṣe dàbí ọgbọ́n o mi ìfẹ́ kó kú ni o mo ṣe dàbí ọgbọ́n o torí ọlọ́run ọkọ mi ìwọ ìwọ mọ́bẹ̀ẹ́ lẹ̀ ìwọ mọ́bẹ̀ẹ́ sílẹ̀. màámi lóòótọ́ àjẹ́ ni a ní mi ìfẹ́ kó kú ni mo ṣe dàbí. mo dáhùn mami àṣàlù ha àṣàlù mami ẹ ti rìn kún mi yé àṣàlù mami mo ti dáhùn ha àṣàlù mo ti dáhùn o mami o mami ti bá tèmi jẹ́ o mi ìgbà tí ẹ jẹ́ mi ìgbà tí ẹ jẹ́ mami ẹ ti bá mi mo tún tiẹ̀ ṣe ni mo tún tiẹ̀ ṣe ni ọkọ mi mo sì báyìí. àyà máa kú ọ o ọ lanu gbàngà lágbárí o pè yẹ ẹ lájẹ dákun babaláwo wo ló dífá fún ọ tọ́lá jẹ́ nìyá rẹ̀ dá mi lóhùn. gbogbo ẹ̀ ni mo ti ṣàlàyé fún èyẹ ṣàkóbá mi tún ṣàlàyé fún kó dáa kó lè gbọ́. wo ọjẹ́ dúpẹ́ lọ́wọ́ ìyá ìyá gidi lónìí torí èèyàn má jẹ́ kọ́ má rí jàáyé dúpẹ́ lọ́wọ́ ìyẹ́ wá gbọ́ o ń èrò láké ń èrò lóko o wíwo báyìí lẹ́nu àwọ̀ wò àti pé èmi àtìyá rẹ ti ládéhùn ó ti mú kádàrá rẹ wánú ẹgbẹ́ o torí kú tó ọba kú ní kádàrá tí wọ́n gbà wọn ó ti lè jẹ́ èèyàn mọ́ wàá gbọ́ o tíyá rẹ bá dàgbà tó dògbò tó fọwọ́ òkun lélẹ̀ ìwọ lọ́ọ́ gbàpò rẹ̀ ń tàka ó ń tàka ẹ wo ìhun nìkan kọ́ o torí kádàrá rẹ ò lè ṣiṣẹ́ mọ́ kò lè jẹ́ oníláárí mọ́ ọ̀nà àbáyọ wá wà o kọ́ ọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ bí kò máa mú kànmọ́kàn kò máa ṣe ojú kòkòrò bí àfọ́ọ́rá ló lè fi jẹ́ bẹ́ẹ̀ ni. màmá ẹ dúró náà nǹkan tó ẹ̀ jọra ti sọ ní ìsinmi pé kí máa jalè wo gbogbo ohun tó bá fẹnu ara rẹ pégù torí fúnra oníkọ́ ní fẹnu ara rẹ pégù gbogbo ohun tó bá ti pè ní bó pè lólè bó pè láfọra <laughs> mọ̀sá ti sọ tèmi yáre yáre lónìí yá lálùbáríkà lónìí tí ṣàtìlẹ́yìn ọmọ abiyamọ ni bó ti rí tọ́jà rẹ̀ gùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọ̀nà tí wọ́n máa gbà ṣe tiẹ̀ tó máa gbà jalè wọn ò lè mọ̀ àṣírí rẹ̀ ò sì lè tú bá tán yàrá rẹ wà lẹ́yìn ẹ ọ wà lẹ́yìn ẹ bíi kéènì abiyamọ ni abiyamọ ni yàrá rẹ. ẹ wo pásítọ̀ àtìgbà náà láti náwó yà yàfùyàfù owó yà kó tó ní gbó pàdé ọmọkùnrin lágbára ẹ ju tiẹ̀ lọ yìí ẹ ṣàánú mi àwọn tí mo wá gbójúlé tí mo gbọ́kànlé àwọn yóò fò yóò ṣì àwọn aláṣọ dúdú aláṣọ rẹ́ẹ̀dì wọ́n ti fi mí lẹ̀ wọ́n wo bí tí mo wà mọ́ ọ̀rẹ́ ló dé mú mi lọ ọ̀rẹ́ ló mú mi lọ èmi náà yẹ̀ lẹ́yìn Jésù tẹ́lẹ̀ mo ti wá padà sọ́dọ̀ Jésù mo ti so mọ́ Jésù mo ti rọ̀ mọ́ kó ṣàánú mi kó dáríjì mi kó dọ̀. ẹ ẹ bá ti ní sùúrù pásítọ̀ ah, ah. ti tún kádàrá ọmọ yìí dáa. Ah, pásítọ̀ mo jẹ ní sùúrù o ẹ wo gbàtọ́ ti bí mi tí mo ṣẹ̀ṣẹ̀ wá lówó ọdún tó kọjá náà láṣẹ bẹ̀rẹ̀ sí náwó ṣé mi ní sùúrù tó mo ní sùúrù ó dà síbẹ̀síbẹ̀ ẹ̀yẹ bẹ́ẹ̀ mi bẹ jésù ṣèbí bíi ló ń gbé ẹ bá mi bẹ jésù tó wà níbí n pé kó dáríjì mi mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ jọ. olúwa nìkan náà ló lè dáríjì mi. òun nìkan ni onímọ̀. olúwa nìkan náà ló lè gbà wá òun ni. ọ̀rọ̀ tó wà lẹ́nu ẹ bá mi bẹ ẹ ṣe. ẹ yá. yóò lọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù. Ah! pásítọ̀ pásítọ̀ ẹ bá mi wojú ọmọ yẹn pápá olúwa ẹ̀yẹn kọ́kọ́ kú ojú ẹ̀. jesus kí ló dé. jesus ó wà níbí. Ah! jesus wà níbí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ pásítọ̀. jesus jesus jesus jesus jesus.